tọ́jẹ́ pé náà lè yàn ṣe tẹ́yìn ó fi rójú ẹ̀ láyé àtàlìkíámà méje kí ṣàìtọ́ ọ̀bọ́sọ̀ ìlọ́rùn wa wọ́lára ní kàṣẹ rẹ̀ bákan náà à ń dúpẹ́ wípé àsìkò tá a wà yìí ìwọba lọ máa ń to àwọn àlàmárì bó ṣe wọ̀n a wà ní àwọn àsìkò tọ́jẹ́ pé ọba dẹ́gà ń yọnu a ní wà ní àwọn àsìkò tọ́jẹ́ wípé yìí wal-barakati wal-ibadati láwọn àsìkò yìí múná sábà àtọ́lọ́wọ̀n ọba dẹ́dà nìyẹn àwọn àsìkò yìí ẹ ń bá ṣe dáadáa kan ó sóbì pọ̀ ni ọgbà àwẹ̀ ni ó ṣe sọ́dákọ̀ ni ó sọ̀rọ̀ olóore ni ó ṣe àtúnṣe gáyẹ̀ gbogbo dá sí àbárí ó ṣe ẹni tí wọ́n bá pa sójú ogun ọba dẹ́dà ó fòǹtọ̀n ju tí ó fẹ́ tí wọ́n pa ogun rẹ̀ lọ afẹ́ nìkan tó lọ sógun tátán ogun tátán náà lẹ́ni tó lọ sógun ó gbogbo dúkìá rẹ̀ ó kó wá omíyàwó lọ ọmọ mà lọ gbogbo tó ní pátá ọba dógun yẹn wọ́n gbẹ̀yàwó ẹ̀ wọ́n gbọmẹ̀ wọ́n tó wá pò ń gangan wọ́n tó gba ogbò dúkìá ẹ̀ ó ń tọ̀ nìkan ló lè ju ẹni tí bá yẹn nẹ́gbẹ̀rẹ̀ lásìkò ìlọ fọba dẹ́dà ó ń tọ̀ nìkan ló lè ju ẹni tí bá ń tìlọ́wọ́ àkùrán lọ lásìkò ìfọba dẹ́dà àsìkò náà látún wá wà àwa ń dunnú wípé plus one pẹ̀lú oore tí ànábì sílẹ̀ fún umai, kọ̀yá kárìjìnà pẹ̀lú tábà àbára sọlẹ́nì in ta mọ̀ bọ́rọ̀ sọ mọ̀ bọ́rọ̀ rí ẹ̀ yóò mọ̀ jẹ́ wà kọfàátùn wà ìbàrùn wà ṣíkàmùn min bìnà ìmẹ́sì rasúlìláyì sallallahu alaihi wasallam àwọn òṣèkàlá fẹ́ fàyọ ń bẹ̀ ṣùgbọ́n sáájú ká tó ti bẹ́ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní omi látẹ̀ ká tó tẹ̀yànì àwa ń na owó dáadáa bẹ́ẹ̀ ma mọ́ wípé àmàlẹ̀ká wọ́n ma sọ̀fíà náà padà fún a ní òdí adámù ká tún máa pariwo bàdẹ̀ náà má gbogbo tó súnmọ́ ọ̀rọ̀ àwọn afọ́ àwọn nínú Dr. Abu Nasir a tún mà tí wọ́n ti ẹ̀sìn táwọn igba mọ́jọ̀rọ̀ tí wọ́n dárò inú wọn náà general ṣùgbọ́n ní dápọ̀ wọ́n dárò mufti mo ti mọ̀ wọ́n ti pẹ́tipẹ́ mufti rẹ̀ àti mufti àyèsọ́ rẹ̀ o ọmọ kéw àfà ilẹ̀ àti ẹjọ́ ń ṣe o àfà rẹ̀ ọmọ kéw rẹ̀ tẹ́ẹ̀tọ́ gbangba mo ti ń sọ yìí ah mufti dáa ọlọ́wọ̀ wà ní ìfìyìnlẹ̀ mufti tí wọ́n bá láwọn dà àwọn náà rẹ̀ wọ́n mẹ́nu wà mufti ẹni húwà hù wọ́n lójú méjì mufti wọ́n wá lẹ̀ ẹ̀mí wọ́n èé ṣe tí gbábá dojú dé àṣí bí ọ̀pá sí ṣe é sí mufti kan wà lẹ́rànrọ ọlọ́run tó wá fẹ́sí ẹ̀rọ yìí gbogbo ọjọ́ tẹ bá gbáwẹ̀ fọba dẹ́dà ẹ̀ ní lọ sínú léṣù ẹ̀ẹ́ lè bú àfáwà wọ́n ń fẹ́lẹ́dẹ̀ mú kọ ọlọ́n tí wọ́n gbá ẹ̀fún náà tọ́wọ́ pọ́pọ̀ kí wọ́n jẹyàn yóò tí nǹkan mí ìsìn fọba dẹ́dà ilé ètùkẹ́ ti máa sínú ọlọ́wọ́n jọ yóò ládà ní kẹsì rẹ̀ yóò mọ̀ bá ń kọ ìmọ̀ sí ẹ̀ ní sáà rẹ̀ o ẹ̀ tí wọ́n bá ní ojú wo làwa náà fi ń rìnà nínú Òṣogbo mufti lójú ta fi ń rìnà o tí n bá ń bọ̀ lóṣogbo àwọn tí wọ́n ní fi sáà o ọlọ́run jọ jàre méjì àwọ̀ ayín tí o ẹ̀ ní tẹ̀sí o mo wá ń kí àfáà mi ẹ̀ ẹ̀ láwọn jẹ́ fún mi tipẹ́tipẹ́ hamdan ah, hamdan da hamdan ma ṣebí wọ́n sẹ́sìn wọ́n tún sọ̀rẹ̀ hamdan ẹni dẹni ẹ̀yìn ìntẹ́ wá kúwáyà pọ́ lórí kẹ má bà jẹ àrọ́ mù ìntẹ́ bá ti náwọ́ sí ọ̀nà ni ọmọ jẹ fún ọbẹ̀lẹ́dọ̀ ọjọ́ yóò dákọ̀ yọjọ́ yóò dákọ̀ yọjọ́ yóò dákọ̀ ọlákọ́mù ọlọ́run ìfẹ́ ọlákọ́mù lẹ́ èmi àtọ́lákọ́mù ní èso rẹ̀ o bọ̀ọ̀dá ìtàbúrò ní o táwọn bá mú ẹran léyà lọ ọkàn ní fíìdì nígbàtí ajọ wà kéékèèké wọ́n wà fáwà ní gẹ̀ẹ́wédú ká nà láwọn ṣe wà kí ọmọ ìjọlá kọ́ọ̀mù ọdá ẹ̀ ní ọlá gbò ọlá yọ́mọ̀ kọ́ọ̀mù náà ọmọ kọ́ọ̀mù ni o iló pè mi torí mọ̀ ń jẹ́mẹ́ o ọmọ kọ́ọ̀mù ló pè mi o ọlá ní ọlá gbò ọlọ́njọ́ o àwọn tó dájí o wọ́n ní kò tún ní wẹ́yìn

maal mufti lórí ìtẹ̀síwájú dáwà òdúdó tàà gbé lọ́yìí ọba dẹ́dọ̀ lè jọ rẹ̀ nìkọ̀kan yí mọ́ wá ń kí bàbá tí a sọ̀kalẹ̀ síta wọn amọ́pọ̀ ní Abu Rashida ẹgbẹ́gbìnà ìmọ̀ ń lè ẹni tó bá tẹ ókọ obìnrin mara ìmọ̀ ń lè lẹ́nu láti máa pè wọ́n lóókọ yẹ torí ọba dẹ́dà náà ó bọ̀ àwọn obìnrin láti rí pípọ̀ débi pé kọ̀dákó bínú Qur'an àfi ìyàwó Maryam láti fi hàntíán fẹ́ fi sí ọ̀dọ̀ rẹ̀ tí rẹ̀ fi hákó níjọ́ fẹ́ dákọ ìyàwó Fíráúnà kọ̀dákọ rẹ̀ tó ń tí bó ṣe jẹ́ pé ìyàwó ànábì núwà ti lútù tẹ̀ kò tọ̀dákọ wọn náà àpọ́nlé ti tọ̀dọ̀ ọlọ́run kò ti tí ó wà láàrin àtọ́bà dáadáa wọ́n wà pò lọ́jẹ́ ẹ̀dáhùn kò mo wá rí pé ah sítúrù tọ́lọ́wọ́ bá lò fún ẹ̀nà jẹ́mi náà mọ̀ tí yàn bá ti ń jẹ́ àbúrò ṣídà ìyà mọ̀ wo kọ mi àbú ṣíkímà ìmọ̀ owó kọ mi tí ń pè wọ́n kọ́lá mo máa ń o ṣùgbọ́n àpọ̀nlé ni fóbìnrin ìwọ̀n Abu Abdullahi Abu Abdurrahman tí ní ìgbà mí ìbẹ̀rù àwọn ọmọbìnrin ó sì máa rí yóò sì rí bákẹ̀lẹ́ mi ọkọ ẹ̀ yóò tó mọ́ ní bákẹ̀lẹ́ mi àwọn obìnrin ààyè tó lọ́n fi wọ́n ti gà pípọ̀ ò ọlọ́njọ́ jẹ́ a lè máa lò hmm. mufti mufti ẹ̀rìn síse mọ́ hmm. wá kí àbábìlẹ̀ tí fò èèyàn dáadáa ni wọ́n alájọsí tipẹ́tipẹ́ ìjọ amdan bá jẹ́ ẹ̀gbọ́n fẹ́mi ẹni ó wá jẹ́ ẹ̀gbọ́n àgbà fún amdan kí ni wọ́n jẹ́ fẹ́mi bàbá náà bàbá ní àbábìlẹ̀ tí kù jẹ́ fún wa àjọ tí yẹ níjọ́ tọ́lọ̀ sì ti sópọ̀ àbẹ̀lọ́ nǹkan gbedewájú ọba dẹ́dà jẹ́mọ́ ọmọ bẹ̀wá o ìsìláàmù ń ṣe yìí àkàrà gbọ́ díẹ̀ wípa pé sẹ́bàdàn bí mú kí gbogbo àwọn àfáà wà mú wá kí gbogbo àwọn àfẹ́ ẹ̀sẹ̀ pàtá káàkì torí pé oríire ńlá ni èmì jẹ́ fún gbogbo wa dr sharafudin kò ní rẹ̀wọ̀n àwọn ọjọ́ yóò dákun àyọjọ́ yóò dákun kò ní rẹ̀wọ̀n àkò ní rẹ̀wọ̀n àwọn ọjọ́ yóò dákun ṣóò nà jí mìlẹ́kò kò ní rẹ̀wọ̀n ọlọ́ọjọ́ yóò dákun dr lukman idris kò ní rẹ̀wọ̀n ọlọ́ọjọ́ ẹni tí ìbànájí dákọ̀ wọn mọ́bìnú professor aláró kò ní rẹ̀wọ̀n prófẹ́sọ́ eh, ẹlẹ́sìn afáàmìnà náà nílọrin kò ní rẹ̀wọ̀n àfáàmì àgbà àṣẹ alfáàdìl mubajjal usatu àjíyà kò ní rí àwọn náà eh, ọlọ́run ojú ọ̀yọ́ dákun ọlọ́run dé mi náà di mufti mufti wọ́n ma fún ní tọ́píkì níbi jẹ́ fúnfí ọyẹ kí ẹlọ mọ́sẹ́bà náà wọ́n lájí ara wọn ló ń dá wọn àwọn ti kàtí àdálẹ̀ fúnfí orí yóò ní dàrú ọlọ́run ní sí ilẹ̀ wallahi tí ń bá ti ráàfà àkọmọ ń kí mọ́mọ́ ń sọ́ra níwájú wọn wọn ò ṣe tẹ̀ǹtẹ̀kùtẹ̀ wọn ò ṣe rí sí nítorí pé ẹ̀ǹkan ọba dẹ́dà ń yọnu sí lórílẹ̀ ó nìyẹn ọba dẹ́dà kò ní lo àwọn yóò dì ẹ̀ ní máa fọwọ́ kọ́ àwọn ọmọ kí ó ti sáná ṣùgbọ́n àwọn tí wọ́n ti dúó tí wọ́n ti pẹ́ ti pẹ́ tí ẹ gbọ́ demonstration wọn nìkan náà lòkú torí wọn ò lè sọ̀rọ̀ ma irú ò ní báyí mufti ọlọ́ọjọ́ yóò dákùn a wàlẹ́ àdébì inú wá ń dùn torí pé tí èèyàn bá dérú bí tí mo rí ọba dùn ọdá kí wọ́n gbé lọ tíátà kèsì ìsìnkàn dókítà àtàyè yìí ni wọ́n sì operation fún ẹ̀yìn àfáà náà wọ́n tún pè wípé rúkí àtẹni ìnídìí zemzem lómi tí ẹ lò fún tọ́wọ́ wá fẹ́ di pé kò tó mú bá ní international wọ́n gbé lọ di kàbá kọ́ wá sí ayé ọpọlọ ẹ̀wọ̀pá bóò ni ó débì wọ́n lórí ànábì lékún èèyàn wá ń sọkún wọ́n wá ní tàn wọ́n náà ọlọ́kẹ̀ lẹ́yìn ọmọ ànábì àná ọyẹ ká yọ ọpọlọ wọn lọ́tọ̀ ìntàkì sọ̀rọ̀ ní tẹ̀jú bí ahán ẹ̀yin bọ̀dá wa pọ̀ ẹ̀yin ọmọ wa náà pọ̀ àwọn ilé à àwọn àǹtí wa àwọn tí wọ́n ti wú mù àwọn tí wọ́n ti wú mù gbogbo wa pátá ìjókòó àjò nígbàtọ̀lọ́ yọnú lọ àti wà ni bí i ní láìlú wájú kọ̀hár àti ni èmi mo kí jùmọ́ èmi mo ṣe útúbà ní jẹta ṣùgbẹ́mì kan mo kírùn ara mímọ̀ dúó ti àwọn mímọ̀ in ló jẹ́ kí arímẹ́tàlá ìyànjúbà ká máa bèèrè lóòrèkóòrè lọ́dọ̀ mufti ṣe ń bá kí jímà náà lọ́gbọ́dọ̀ kí ṣe dandan ni àní ọba ni sàlàyé rẹ̀ kí ni ó mọ̀ ẹni tó kí jímà mọ́kírùn àní ọba ni sàlàyé rẹ̀ àwọn wa ń lò ẹni tẹ́ o lẹ́yìn ìgbà tí mo ń sọ léyìí lánàá yìí ti ẹ̀dìdí lẹ̀ ṣùgbọ́n jọta mùdé ti Ah, mm. ó ní wọ́lá fi àti wàláì mú mm. ní fọ́lá kọmù mm. kí ma sọ́bọ̀dẹ̀ mo tún fẹ́ fi gbà lára lọ́dọ̀ ọlọ́dẹ̀ wà lérò olùfẹ́ mi lára kọmù ah, ìyẹn dáadáa ah, ẹn tó pẹ̀mì tọ́tọ̀ pọ́rí ọlọ́run lo <laughs> ìrẹ́ tó ṣe bẹ́ẹ̀ rí sí mi

wọ́n ti déètì ìsíwa ọba dẹ́dà tó bá jẹ́ pé kí mí lọ́ọ̀kì lọ́ọ̀sàlẹ̀ ìkẹtọ́ ọ̀sẹ́kù fún mi ó lè ti bàjá lóṣogbo èndèbì àwọn kan wọn ò kí a mẹ́torí tó mọ̀ ń bọ̀ wípé ńgbà ọ̀sọ́dù bá parẹ̀ ebi wúmà tí wọ́n tó wọ́n lọ́dún ẹlòmí kọ parẹ̀ out of ìfẹ́ náà sì jẹ́ fi ń jọ ṣùgbọ́n ibi èèyàn bá jẹ gbèsè sí tí gbèsè ń wá ayé tí wọ́n ń rò pé kóhùn ọ̀sán pẹ̀lú wọn bá tó bá kúrò láàáfíà yìí ó pè ní gbùsìtà wá sí ọlọ́njọ́ ọlọ́ndàkọ̀ gbogbo ọ̀ta àjọ wá tó sáwà bí kí wá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ bẹ̀rẹ̀ látorí ìmáàmù wa sáàtà bọ̀rọ̀záàkì tí wọ́n fẹ́ pẹ̀ wọ́n kalẹ̀ wọ́n à ní arólosúnà àwọn ni mùdírù alìmáàdì alìkáfí tí bá ti wá rí wọn yíwà máa sọ fún na abida ìwọ́n wà bú ẹ̀rìn wọ́n wá nífẹ́ àdúrà èèyàn dáadáa ní ẹ́ mo sọ fún ẹ pé ọlọ́run fún ẹ lápùfà láti sánmà kí ni ń wà lọ sásó rọ́ọ̀kì mà bàbá àti kí àpúrà Tinubu lẹ́ fẹ́ báyìí ti sánmà ti dáa ọlọ́run ní ìgbà padà nínú ọ̀sọ́lọ́run ti ṣe wíwà ìnírọ̀rùn aláwòye mẹ́mẹ́ ọlọ́run mọ́jọ́rọ̀ rẹ̀ ọ̀dáró nínú àwọn ògbóǹtẹ̀gì wọn fẹ́ ká dákò àwọn ṣùgbọ́n yíò ọmọ wọn ẹnjìníà mẹ́mẹ́ ó ti yí wọn bá wọn mara wọn ọlọ́mọdé ọ̀rẹ́ wọn ṣóò Suleiman Daula wa àwọn ọmọ àti kékeré ti ń la máa ń ni àwọn náà wà ní tó fi rọrùn tá a ti débì ọlọ́mọdé ọ̀rẹ́ wọn Alhaji Idris Abdulbasir Professor Alaro ṣùgbọ́n nígbè pé tí bá ti ń bọ̀ láti Ìlọrin Ìbàdàn bẹ láàrin wà ti Ìlọrin tí wà bú òde yí àkọ́kọ́ dúró ń bá dán tó bá ti lọ padà táìmù náà ló náà wá wa àjọ ni bí a ṣoṣo pọ̀nà ọwọ́ àpò Òṣogbo kọ̀ yá kí òun sẹ́rí tá a bá ti dojú pé àfẹ́ lọ tá dojú ọ̀kọ̀kọ̀ náà

abúmùsùnrin wà lẹ́ẹ̀rù ajé abù máa bà lórí ọ̀rọ̀ àlálì abúmùsùnrin òní máa bẹ́tù jẹun wọ́n ni ah, nígbè ibi ti pa kí ní ọbẹ̀ ṣe yọ́ sáwà nǹkan tí ó máa jẹ́rẹ̀ ni abúmùsùnrin ọlọ́run ìjọ́rọ̀ rẹ̀ ọ̀dá rẹ̀ abúmùsùnrin ọ̀dá òṣogbo tẹ́ ẹ̀fọ́ ń bàdànù àbí bó tó ṣe tó ń kọ́lé bá tó ń kọ́lé sóṣogbo sáàdé wọnù ẹ pàràwà lítọ́wáyá Ilé làbò fi ní oko. Jẹ̀máà, in tí wọ́n ní kí n sọ̀rọ̀ ń parí ní tẹ̀jú díẹ̀, gbogbo ẹ̀yin tọ́lábà ẹkù oríire o. Mọ̀ rántí bí mo tẹ́ rí ìmọ̀ máa rántí nǹkan kan. Sàgàrí ọkọ̀já wájú lé kéwàá wọ́n wá ní àátò àkọrin fún ní 1980 uniform wa green ni ṣòkòtò yellow ni òtùpẹ́tọ́ di àtìsì àwa tò láti aago méjì àbò láàárọ̀ sàgàrí ọ̀kọjá kọ̀kọ́ nígbò tó bí aago méjì lẹ́gbàgbọ́ oòrùn ní ẹ̀sẹ̀ kọjá orí tá nǹkan tó náà bẹ lórí ìdò ní o ṣùgbọ́n mọ̀túnmọ̀ rẹ̀ ọ́sà kọjá lọ mọ́ wá ń gbọ́ àwá tí jọ gbóhùn hmm. níjọ́ náà náà tọ́lọ́n sì ti mọ́ tó ń kájú kó dì gbogbo bí bá ti wá rí mọ́ mọ́ ń wípé in táwọn bá ti sọ ìyẹn máa sí hmm. in tó lọ ń sọ ìdá àti ń tẹ́ẹ̀sì ga sánmà wọ́n ti gbogbo tó ẹgbẹ́ bùkátà kẹsì ìbínú tí náà wà bí àgbàríkà tí náà ma ń lékún a ma jọ rẹ tí ò ní inú wọ́n ma dùn jẹmọ́ ẹ̀dá kan ṣé ẹ ta lẹ́fẹ́ fún mi tí n bá ti fẹ́ gbàgbé nǹkan ta sọ pé ẹni tí ọ̀ràn létí rẹ̀ àdíjì mímú wa ni ah, ta ni rọ́wí rẹ̀ agbọ́dọ̀ nírú ẹni bẹ́ẹ̀ níjókòó Èmi ọ̀bá yìí di ọ̀tẹ̀ yìí, ní bàbú sí di ọ̀tẹ̀ yìí, ẹ̀ẹ̀kì ní ìdọ́lọ́tẹ̀. Ẹwà pọ̀ ládùú àkọ́lọ̀ méje bèèrè ẹ̀kẹ́ lọ́wọ́ yìí, ìjẹ́mọ̀ wá rú wọ́n ní kọ́lọ̀ wọ́n bàtírí bó ṣe bàtírí máa mú ọ̀sán <laughs> àádúgbò ẹ̀dọ̀ ọlọ́run ọlọ́kọ́ tó díyá ṣe pé ìgbọ̀rọ̀ máa sọ̀rọ̀ lọ kí n sọ pé kí n bọ̀ sọ kẹ́ǹkẹ́ mọ́ sọ o ọlọ́kọ́ mù máa sọ̀rọ̀ lọ ìgbọ̀rọ̀ sọ pé kí n bọ̀ sọ kẹ́ǹkẹ́ mọ́ sọ o jama'a al-masjidu baytullah لا يورث ولا يهب ولا يباع ṣùgbọ́n kí ló jẹ́ tó èrí bẹ̀ jẹmọ́ ẹjọ́ tàbá wà àwùjọ lónìí Islam ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀gangan ní ti ń lọ الحديث الذي أخبر المسلم في من حديث أبي رسق بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء inú riwaya mi wọ́n bí ànàbí lérè wípé yóò sì wá rí bẹ́ẹ̀ ànàbí ní àwọn gbùrọ̀bá wùnyẹn qawmun salihun qalilun fi qawmin kathirina tó jẹ́ wípé ẹni tí ó gbọ́rọ̀ sáwọn kékeré ìlẹ́nu wọ́n kéré islam wọ́n yẹ aṣọ bó ti bẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallama wọ́n kírọ ní makka wọ́n ma wá àwọn ààyè tọ́sàpọ̀rọ̀ kí wọ́n fi islam hàn tẹ́gbàrápátá kọ̀rọ̀rùn ẹlòmí yóò kírùn yóò wà kókó rìn láti ní tó torú bí lọ sí àmì ẹ̀dẹ kó lè bá rí ìsàlẹ̀ kòtò tó ti lè kírùn ẹlòmí orin tó tó irú bí sí sẹ̀kẹ́ríàtì kó tó rórí òkè tí ó lọ tí wò fi ní ipọ́ fẹ́ kírùn mọ́ wá dé ẹni tó bọ́ sàmsílé ó ní Abu Ayyub al-Ansari Abu Ayyub ìdá jẹmọ́ra ẹjọ́ o tẹ́ bá ti rí àná tó dúó tẹ́ rọ́nì tó dúó ẹmọ́tò lẹ́yìn òní o òní etí ẹ̀dì òní ojú ẹ̀dẹ́fọ́ òní ọjọ́ orí ẹ̀ kéré kò sì lóye àtẹ́mtà ló lè sọnù tẹ́ bá bá lọ èèyàn sọnù pẹ̀lú ẹ̀ àná yẹ ilẹ̀ ti rí òní wípé wọ́sọ ọba kọlé pẹ̀tẹ́ẹ̀sì onírúbù rí ọlọ́run wọn ò rí ẹ̀rí ìjọ́nà lọ́run wọ́n ti fẹ̀ẹ̀ tẹ́sùn ìwọ̀nba nǹkan tí wọ́n rí ìní àgbèsì inú ara wọn tí ń pè níbẹ̀rù ọlọ́run fáwọn ìjọ náà wípé bọ́ bá ń sorí fóòmù bóòlù sí fẹ́ kíkìyàmù lẹ́lì fọ́kọ̀ sorí fóòmù o tí a bá wípá ń fara àta wọ́n sọ níwàtí ṣùgbọ́n máa kí wọn kò tó bẹ́ẹ̀ wọ́n máa lọ rẹ̀ ewo yàrá ọmọ ilé ike wọn ń gbọ́ ní fóòmù onífọ́ọ̀mù àtìrá lọ tàní ìsìn ẹ̀kọ́ lọ́fíra jábù kẹsì fi ìkúra jíjẹ ẹni ni ẹtẹ́lẹ̀ bóòrò sí ẹ̀rẹ́ jálìkì àmà wọ́n wá ń sọ fún wa wípé àgbọ̀rọ̀ lè pẹ̀tẹ́ẹ̀sì àwọn èèyàn kan bẹ lónìí wáàsì tí wọ́n gbọ́ torí pé àwọn àwọn náà ibi na gbogbo lọ sí ibi tí yóò dé sí ọwọ́ adélé àbí àyú aláàǹsọ̀rí ilé rẹ̀ ìjọ náà lọ́n sí rẹ̀ ilé alájá méjì àbú hmm. àyú inú ẹ̀bá ń dò àtún àti ẹ̀wọ́ ẹ̀bá tẹ̀ ní sí wọ́n ti ń palẹ̀ mọ́ ànábì ní ohun wà sókè kọ́lọ́dé tí ó tún rẹ̀ rẹ̀ náà ṣẹ́fẹ́ fi tẹ́rì mẹ́pẹ́ ẹ̀ bó ti jẹ́ lórí òkè sánà bí dúró lókè wọ́n jọ sọ́sọ́sọ́sọ́ àbọ̀ ìbù ní bóò ni ìfẹ̀ ni ó sì rọrùn òun ó sì rọrùn sùn ànàbí ọwà ìsàlẹ̀ ẹ̀hún ọwọ́ wà lókè ànàbí sàrásánlá ohun lé sí àbí wà ní sọ́ọ̀mọ̀ wípé yẹ̀gùṣá ní àṣàbì wọ́n mi bẹ́ ní mú dọ̀ín wàlìkẹ̀bír àwọn èèyàn ọmọ wa kí mi lọ́tún lọ́sì arúgbó wà nù wọn ẹni ó rẹ̀ náà wà fún sáfẹ̀ ẹ̀yà rẹ̀ yóò fẹ́ rí ànàbí ah, ìgbà ni ara àbí àyíbò sí àbalẹ̀ ànàbí wà á sọ́jù kọ̀ sọ fún pé sọ ọmọ pé ara àwọn tá wá túnṣe lára yínú tọrọ ọ̀kọ́lé orí òkè tí ó sì ní ìsìlámù ó ṣọlọ́ wọn gbé sáré tí omi bá dà lẹ́pẹ̀rẹ́ àbú àyíbà àti ìyàwó rẹ̀ wọ́n kún sí wà lánàá bẹ́ẹ̀ sí ìfàṣọ́nù wọ́n fi gbogbo tí wà fẹ́ fi nù pé omi àwọn kankan bẹ tó fi kí lára wa ó sì nira fún aláti fi káà bá ti ń jẹun wa lọ́tọ̀ọ̀tọ̀ àánú ò lè sí láàrin wa mọ́wọ́ káà bá ti ń jẹun wa lọ́tọ̀ọ̀tọ̀ yíò tẹ̀ tí ó sì aláǹfààní kò ní sí mọ́ ó sọ lọ́nà pé àhábùtù àmì ìlàlá ma ká pọ́tà lè ìhàrí gbogbo oúnjẹ ma rí sábàríkọ̀ ma pọ̀ níbẹ̀ lọ́dọ̀ náà tẹ́ jẹ́ kí

wọn ló ń kálukú ti lábọ̀ rẹ̀ ayíjọ́ papọ̀ ànábì ní ẹkùra yín papọ̀ ẹ̀dá kọlọ́wọ̀n ọba ẹmọ ẹjẹ́jẹ́ yín papọ̀ yùbárọ̀ torí jàwáàbù amúrì ni yùbárọ̀ kẹlẹ́kùn ẹ rí pé gbogbo ń tẹ́ láti yẹn yọ padà sọ́dọ̀ yín ẹwọ́n ń tẹ́sì sọ fún wa tí òdì a máa yó ẹwọ́n táwà gbé lọ pé wọ́n ń fi ìgbàlẹ̀ ìfodó ní ẹlámúlà ṣe gbọ́lámúlà ní sí ìgbàlẹ̀ ìfodó dìsìn kéyìn ọ̀bẹ̀rẹ̀ lámùlà kó ní wó fún lámùlà 200 naira wọ́n ni ẹ̀rẹ́kí ní ẹ̀rẹ́ náà tí ó yókè ní ọwá jámùlà yẹn ní sẹ̀tíríàtì òrin bọ́bí ẹ̀rẹ́kọ̀ bẹ́yàn jẹ́rú mẹ́ta rẹ̀ gbìyàn tó tó kọ̀kà bí ó ti jẹ́ nígbàtà bẹ̀rẹ̀ bí ìṣẹ́jú mélòó tọ́yẹ́ tí wọ́n bá wádẹ́ ìwọ̀ra àbẹ́lúwà máa bẹ̀rẹ̀ pé ìbò ni ànàbí ti jẹun apá àbí ọwọ́ rẹ̀ gẹ̀gẹ̀n lọ ti fẹ́ jẹun níbi tó ti bẹ̀rẹ̀ ọjọ́ ń lọ ànàbí ìlú jọ́kẹ̀ní jọ́kẹ̀jì jọ́kẹta bẹ́ẹ̀ sì ni ìwáyà kẹtùwà lọ́dọ̀ Imam Bukhari rẹ̀ ta'ala níbi tí ràkùnrẹ́nàbí kúlẹ̀sì ànàbí ni insha haza ọjọ́ kìíní lọ kejì lọ kẹta lọ ọ̀sẹ̀ kan lọ nígbàtí ọ̀sẹ̀ kejì náà fẹ́ torí bomi la ilaha illallah inni annabi in ló ké sí àwọn bà ní nàíjà ibi tí rẹ̀ kúmìnrin balẹ̀ sí jọ kìlíànà àwọn oní àndìdẹ̀ àwọn ní àwọn bà ní nàíjà rẹ̀ ni kúrẹ̀ sí wá wó lẹ́ńjẹ́ wọ́n ti wá lẹ̀gbọ́n sùwẹ́lù làbúrò rẹ̀ ọmọ òrukàn méjèèjì but kana káàtà rìáyàtì aṣáádà ibùrù zùrọ̀rọ̀ bàbá yìí ń sádùá aṣáádà ibùrù zùrọ̀rọ̀ òun ni wọ́n pè ìtọ́jú ọmọ yẹn fún nínú ẹbí àbí wá ní àbìrúlì sàádà àti bà ní nàìjíríà ilẹ̀ yìí ibẹ̀ ìbẹ̀rẹ̀ afẹ́ ọkọ̀ mọ́sánájí sí ibi ibi ní gbogbo ọba dé ó ní ọ̀rọ̀ pé fẹ́mi ní ó ní ìdí ha ìtìkù mahada ẹ ta ilẹ̀ ìfún mi ó ní àjẹ́bì ṣe oríire wo ló àtó oríire táwà ṣe kọjá pé bí táwà ní lóòtítọ́ ilẹ̀ gbogbo ẹbí wa ni ṣùgbọ́n wọ́n ti pín igun tí wọ́n pín fún ó ti di ogún kọ́dà sálù àti sọ̀ẹ́lù àmì ẹjọ́gún ẹ̀ aṣẹ́gbùrùgbù ọ̀rọ̀ olórin sí ìtọ́jú wọn káfà náà àwọn àgbààgbà ti fi ilẹ̀ ṣe mọ̀ pé bóòsì sọ́nà bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀sìn gbogbo téèyàn bá jẹ́ olórí lélé tí è bá ṣe mílíkù rẹ̀ gangan kò gbọ́dọ̀ tàṣọ́rọ́fà lórí rẹ̀ nítàṣọ́rọ́fà kí ni igun tó ni ó sì tòótọ́nú ẹ̀sìn a ní àtàṣọ́rọ́fò àlìfòdúwúlí kí la fi máa ṣe ìjọmọ̀nìyàn àti dáadáa tá àti mọ̀mọ́ntọ̀ kò sì ní pàlà àbú rẹ̀rọ ìwọ ni ọmọ ìsọ́ta káàtùlù fitri tí wọ́n kó wáì ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí sárígé ó lè dé tọ́jálìjànà ń jí sámúrù àbú rẹ̀ fi ọjọ́ àkọ́kọ́ mọ́wàá padà mọ́ ọjọ́ ẹ̀kẹ́ta mọ́wàá padà mọ́ ẹlẹ́ẹ̀kẹta ọkọ̀ ń kúrùsì yìí gbogbo bí àbúrò rẹ̀ ṣe ń sílẹ̀ sí ṣíbúrí tumuri ni lẹ́yìn tẹ́bí máa dúró fi tàṣọ́rùfù fi yà ní kọ́ tàṣọ́rùfù lòun ni kọ́ máa fò lè tọ̀bọ́ wá nǹkan lẹ̀ kọ̀ lẹ́tọ̀ rẹ̀ àbúrò ọ̀lẹ́tọ̀ rẹ̀ torí ẹni kọ́ máa sọ ni ìgbọ̀ bá mọ́ ń tọ̀ lọ́dọ̀ ẹ̀ tó ní ọmọ sọ tọ́ bàbá ẹ̀ yóò in tó sì yọ̀nda kí wọ́n jíun tí wọ́n jíun náà kìí ṣe tí wọ́n pa wúmọ̀lá ọ̀rọ̀ yóò clear sọ́kọ̀ rẹ̀ wá léèyàn kíyàwó èèyàn ó fi agolomíkì iyọ̀ ṣe sàárà láì sọ fún èèyàn àwàdẹ́ mọ́ ń ràpò sílé ọwọ́ akó ìgbàgbogbo ẹlẹ́à ojú ọ̀tọ̀ irú ọkọ̀ wa nù irú ìsọ̀túnbọ̀ ìlú máa wá

kọ̀sẹ̀ tí rẹ̀yìn rówó kọ́ràkọ̀ jẹ́ sí ń jalè àwọn akòrí díẹ̀ díẹ̀ agé sí méjìlá ẹ̀sì sí mẹ́wàá bẹ́ẹ̀ sí sàárá àwọn ti gbọ́ àti jìnà o máa mú bí ẹyá èmì táàmù ní ọmọ tààrọ àmbọ̀ torí pé nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá tẹ́ ẹ bá lórí ẹbí kan tẹ́bí ń bá nílẹ̀tọ̀ bá pọ̀ tó bèèrè lọ́rẹ̀ tọ́rẹ̀ ń wá sọ lóore o lọ́rẹ̀ ń ṣe lóore o yóò sì sọ fọ́rẹ̀ pé ilẹ̀ ìkàpà àwọn lọ́wà in tó bá wù ọmọ fi ṣe ilẹ̀ ẹbí sí ẹjọ́ mẹ́rẹ́lìkì àmà ò tọpọ̀ ò ìntànkó lọ bọ́nà àti kó ti foríjì àkátó kú o jẹmọ́ ẹ̀mọ́ bínú o ìntàwọn àgbààgbà nínú jẹ́rì sọ́ráìtì bọ̀kẹ̀ sí ìsámìlà wọn jẹ́nà wọn ọmọ pọ̀ráìtì ìjí ànẹ́bì fi gbá wọn torí pé aláìmọ̀kaníà kò fi gbá wọn àríbìnilá wọn ó pẹ̀tà àtùsọ ìlúwà àdúbì tí wọ́n gbóúnṣẹ́ lọ káàkiri wọ́n lọ rẹ̀ ṣe ìwádìí sálù àti ìsìwẹ̀ẹ́lù wọ́n ní àdínábì tọ́ ọba gbalẹ̀ ní ọmọ yóò ní igbó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n yà ń jẹun kò sí nǹkan tó kù fún láyé jùlẹ̀ náà lọ ṣùgbọ́n tí wọ́n bá dé wọ́n máa pọ́n bọ̀ ni àbí ti múyàn sọ̀wọ́ àwọn ìwádìí tí wọ́n bẹ́nu ni ànábì sọ́rọ̀sọ́lọ́ gbogbo tábà rí bí ilẹ̀ a wà lọ́dọ̀ ọlọ́run kó fún a àbúrò mi àbìkí wọ́n náà àdébí wọn ni bá wá sọ́rọ̀ wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ fọ́lọ́m fọ́lọ́m tó mú bí wọ́dọ̀ tàbí jogun lẹ̀ fọ́mọ bí ó ṣe kẹwàá ìmẹ́ni ni ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n tí èyàn bá ń sọ lọ ẹbá ronú bàtàrà rí ẹnìkan bẹ́nu wa oníwà ń fọ ọgbọ̀ àgbé mọ́sálásí tí ó pọ̀tán pè gbówó lọ́wọ́ ẹjá mọ́ fọ́ ní ìbálòpọ̀ ah, àwọn mo fi ojú rẹ̀ lọ ni o ń ṣe tí ó ń kálùkù ti mà pé ọ̀fẹ́ ní ti ń ṣe lọ́wọ́ ti jọ náà lẹ́nìkan bá wá ni o ah, mo fi kẹ̀lẹ̀kìní kò wọ́n kẹnìkejì kò jóun wọ́n kẹnìkẹta kò jóun wọ́n kẹnìkẹrin kò jóun wọ́n kẹnìkanu kò jóun ọwọ́ kẹnìkẹfà lẹ́nìkan bá mẹ́ṣẹ̀ ọkọ̀ yẹn lójú pé àbú abrahamu nǹkan kí mú tí wọ́n pàrọ̀ ọ́fẹ́sì ẹnìkan ti sáré dáa láti ta pé ah ẹ̀ lọ́sọ tí ó wà wọ́n ń tẹ́tẹ́ bọ́lọ̀ ní o òun wá sáré dáun láti ilé àlùwàrẹ̀ pé ẹni bí ní bí bá ní mọ̀ sí ẹ bọ́lọ̀ bọ́lọ̀ bá wá ní lónìí sára fún ní gbogbo ń tààrà ń rò bí eré bí àwàdà yìí inú ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ fi ń bàjẹ́ Bàbá wa kan lè ó láwà nínú wọn. ní ìgbọ́dọ̀ dákọ̀ àdúgbò mú fún ẹ̀dẹ̀ ìyẹn ni nígbàdàn tọ́jọ́ súnà ọmọ ẹ̀kọ́ àtọ̀lì àárọ̀ bébé ẹnu bàbá yóò sí wọ́n ti àtúbáyé máa ń gbà lọ́yọ́ súnà ọmọ wọn ò lè wáyá kàtùbà wọn ó jókòó wájú dáwọn ọmọ tí ó kálùkù tó bá wá jọ́sẹ̀ fẹ́ gbé àmùlàjì bàbá wà fún àmùlàbéje síwájú wọ́n máa jẹ díẹ̀ díẹ̀ ìtẹ́ra ásọ̀rọ̀ akílì ìpọ́n ọ̀rẹ́ bí oṣù mẹ́ta fẹ́ ìdíkí ìgbẹ̀bí ìpamí tí mọ̀ wà ní ẹ̀rọ ohun ọdẹ́ náà lọ́wọ́ ìfúnmọ́jọ́ tó mú wá ọ̀rọ̀ tí wọ́n ti bọ́sọ̀rọ̀ lọ́gbà ẹ̀ kọ́nà fọ́nà nígbà bí ẹ̀sùn ìkẹ̀mẹ́ ọkùn mẹ́rin hmm. àwọn títà gbogbo òfin ìgbẹ̀ kéèkéèké kéèkéèké jẹ̀mọ́ ẹ má bẹ̀rẹ̀ ìyàdà sí mọ́ ní rẹ̀ ẹ má bà lé sáàbà ti sọ ìlú náà dé ń tòótọ́ aṣáàbù tó fún ọdọ̀ ní a àbẹ́bí ìṣẹ́lẹ̀ àbà tó bá lẹ́nu wọn mo ti ń pa wọn sọ báyìí lẹ́bí lọ́mọ̀ tọ́jú wọn ààrùn náà kò rí bẹ́ẹ̀ fara àrùsàfẹ́lẹ̀ bí i máa pàápọ̀ àìní tó ga àbí ìfòrí lára méjèèjì ṣe é mọ̀ pé àbùsí la ti ń jọ́nà lọ ṣùgbọ́n náà bí kọ̀ hmm. kọ́bọ̀rọ̀ fẹ́lẹ̀ hmm. ah, àwùjọ abàdàn kálórì má họ́lùdọ̀ àárín kéèyàn ṣẹ́jú báyìí tàbí kéèyàn báyìí tí ó fi pààyàn ànábì kò nẹ̀dẹ̀ wọ̀n lẹ́lẹ́ ẹni wà bìlọ́ tóun àti Usman jọ mú pọ̀ tí ma ń kọ wá ìlẹ̀ tọ́ka lọ ọ wà ní ní kí wọ́n pa níjọ tí wọ́n gbàmọ́ka ọ wà sáré Usman gbogbo ọ̀nà ṣàdúrà ẹ́sà tẹ́gbọ́ nàbí àwọn wákà nàbí òfin ní ìṣàrọ̀ àwọn ẹni ayé ní ọmọ ṣe bẹ́ẹ̀ ìṣàrọ̀ kọ́ demonstrate fún pé wọ́n pa àjọ̀bí wọn náà wà nàbí àbọ̀ nígbọ̀ wá pé ìmọ̀ nàbí rọ ó ti mẹ́nu mọ̀ ọlọ́run pé ó òkúlẹ̀ ní wá nàbí adarí jì àbí wọn bí ẹ padà pé ṣé kí mo ti ní ẹ̀ka wọ́n ní àjọ̀bí ó ò ò ò ò ò ò bíkan àríbì ní látàkùn lè nàbí yìí kọ́ ilẹ̀ láti anábì kan náà ní gbogbo kọ́ wá jẹ́ pẹ́ nìkan sẹ̀ wọ́n wá fẹ́ gbẹ̀sẹ̀ lára rẹ̀ yóò wà jẹ́ wípé sáyìn táwọn ẹ̀yà yóò máa ń lò òní olùkọ́ abẹ́rẹ́ jọmọ́ ẹ̀ má bínú fún àyàká mọ́sálà yìí kó de irun dídì ń dáwà lálẹ́ chẹ́ndì ní UK ìlà Amẹ́ríkà káàkiri ẹmú ti ẹmú di nǹkan àti ìrọ̀lá sáànà bí máa ń di ọrùn wà láì máa ń di nígbà ìdàkánà ti sáfà tó bá wà lájò wọ́n bì sí irun lára sí ìjàtọ̀ sí irun wa àmọ́ bí ọ̀dọ̀ bí márùn kan báyìí wọ́n wá bá mi jọ́nà lábá ń pẹ̀rẹ̀ léyà lọ́gà ẹ̀ jẹun fọ́dún ni wọ́n ni sáàrùn gbọ́jẹ̀ ìfọ́dún fáwọn pẹ̀rẹ̀ wọ́n ni sáàrùn aláì nígbàdá àti gbọ́ wípé ìwáyà lè jí ìlọ́wà nípa irun orí àdádì ìkan máa ń dé ṣákùnrin rẹ̀ ibi tó bá kún tán ní máa ń dé èjìká rẹ̀ tàbá ní ká ti jámù láàrin ìwà rẹ̀ méjèèjì ìwà àti wá pé máa ń dé èjìká ká pé gbọ́ bá kún tán nìyẹn ìwà àti ìjọ pé máa ń dé bíbà ká pé gbàtí ọba tí kún tán nìyẹn àwọn òpin abala ah, ìṣe ogun ẹ̀ náà dáadáa àti ìṣòkòtò àti ẹ̀rẹ̀ sábà tó fi yẹn gbà rẹ̀ bí náà àti ẹ̀m létí ẹ̀ka mo ní gbogbo ti fẹ́ gbọ́rọ̀ fáyé ọba dáadé nígbà tí èdílé yá mi tọ̀ sẹ́ẹ̀mí ni ọba dé kí ló ń lọ kí ni ẹgbẹ́ sọ̀rọ̀ ìgbàdá ṣe o títí fọ́n fún pípé oúnjẹ òun lè wálẹ̀ tí wọ́n yàtọ̀ sí ilé ìlú ìwọ́ ti pọ̀ jẹ̀mára tí ọlọ́bà ti rúlẹ̀ fóṣù mẹ́fà ẹ̀ẹ́kì máa tó bá dàwájú ẹ̀ lérújú ẹ̀ àbí ọwà àbá torí wọ́n wà lájò tó jẹ́ wípé gbogbo tí a ti ń tọrọ sí kò sí pẹ̀lú wọn sáàbà mi lọ fine àti pé ń se lé tọ́wà àwọn mímọ̀ wá ní nígbò ó ti jẹ́ pé ànábì ṣe ààlè tapẹ́mbá ṣe ṣẹ́mọ̀ pẹ́rin tó tẹ́kì lẹ́yìn fàdọ̀ ṣe ọwà kù kankan wọ́n ní ṣùgbọ́n ìràkánà fílù rọ̀sùn sọ́ọ̀ṣì àárọ̀ níbi fájárọ̀ hmm. tí àyíwá sí láàrín kúrò bí sí lè ọwá dínlógún àwọn ọmọ olórin orílógún àwọn ọmọ amájárì orílógún àwọn ọmọ gbogbo náìtì tí wọ́n mọ̀ náwó tí fáìtì obìnrin ní gbangba tó wá dínlógún fún wọn tí àwọn kan wá fẹ́mọ̀ tó fẹ́ bí ti tẹ́rí ẹ̀yọ́ pò ní tẹ́ẹ̀kì kọ́sẹ̀ gbà tó pọ̀ sí ọ̀sọ̀ ìgbàlẹ̀ tí àwọn ìbáláwọ̀n lẹ́rìí ẹlẹ́rìí tó tọ́ ṣùgbọ́n nǹkan ti bí ó ti di nǹkan mi ẹ̀ẹ́ ilé ti ṣe àǹtì ṣe akápá nàbí òfin à ní parọ́ ṣùgbọ́n ti di lógó òkè ni o àwọn ẹni bí ọ̀rọ̀ yóò clear sáà bá takò padà kí ló ń tàbí takò sáàdọ̀ tí ò fẹ́ tàbí takò ní àbúlógbò sáà bá lẹ́kẹ̀ẹ́ tó dé lùwà tó ń pé wèrè ní tẹ́yì múrẹ̀ tí látọ̀ bí tó tẹ́ ah, Kí ló ń takò mẹ́ torí pé ó ti padà di lógbò àwọn ẹni bí láwùjọ sẹ́yìn òtì clear sábà fi ṣùgbọ́n àbíbà lójú kan méjèèjì náà mùsùlùmá ni ọ̀fọ́nà ilẹ̀ yìí ẹ̀ta fún mi kọ́nà kọ́mẹ́tọ̀ wọn àkàkọ́ wá ní ha ilẹ̀ àmìnà lọ ìdábà rí bẹ̀ lówó àti sọ́rọ̀ lọ kóṣọ ọlọ́run wa ní ìlú ìṣẹ́bẹ̀ àdúwà gbóṣẹ́ dìde ilẹ̀ yẹ tí ìlú báyìí wọ́n wá sọ dédé rẹ̀ fa àwàbọ̀ máa bí kì mẹ́kì ha àdúbí òsù tí wọ́n bẹ̀ sọ̀rọ̀sọ́lá àdúbí ìjà sọ́lọ̀bọ̀ àdúbí ara ilẹ̀ nílé fún tí wọ́n rà náà tó tó bí máa fún ọmọ ìdé ànẹ́bì yóò sì lára wọn ìṣọ́lọ́ nǹkan mọ́ra lẹ́yìn jẹmáà nígbàtà tó ń súnwájú ní òkè níwájú a bèèrè lọ́wọ́ wọn pé súnwá lókèrà àbẹ́lẹ̀kẹ́ ló fún wọn mo ti wá ní ká lè kéwé ó yìí ìbínú wà ìbínú ìbínú wà dáa nílẹ̀ ìrìn yóò yíya èmi náà sì nìfà èmi ọ̀sà lọ́dọ̀ ọ̀fíàn ẹ̀yìn ẹ̀mọ́sà wọ́n rẹ̀ tán nígbà táàbù rí rẹ̀ táìmù wá gbogbo rẹ̀ wá di ọ̀sẹ̀ méjì tí ànẹ́bì dẹ́mẹ̀dì náà ni wá bẹ̀rẹ̀ fẹ́ mọ́ kọmọ́kì àjẹ́ wípé lẹ́ọ̀sù ìnà àwọn àmàlì bájẹ̀ bẹ̀rẹ̀ fà فنبشت àríbí lọ́yá ẹ̀mọ̀ ń kó àwọn tàrí ó ká stọ́pù mẹ́ o ká lọ mú lọ́wọ́ alìkáfíru lẹ́ìsàlàwó sórúmà kìfèrè òní fórúmà o gbogbo àwọn àtìrí tí ó mọ̀ ní ẹ̀sìn wà ní rẹ̀ tí ń fọ́ wọn lórí tẹ́ẹ̀ bára lẹ̀ tí ó ti ṣe àwọn kìfèrè ìbẹ́lì gbúdú sáré máa lú lọ ṣùgbọ́n mùsùlùmí ó ní ṣúrùmà ayáwà mẹ́jìta wọ́n ní bùlátírì àríjá mi àríkì òmìnir mọ̀kìní àìsàn ọ̀dọ̀ ọ̀dọ̀lọ́wà ó ń sọ lọ́nà sọ wípé kẹsìrù agúnmìlì mẹ́yì kàkẹ́sìrì yẹ ayán ẹ̀sọ́ gbogbo àwọn tí ń fi èkú sóògùn tọ́ ọba lọ bí sàárè tọ́ ọbẹ̀ dá òkú kan léegun tọ́jẹ́ mùsùlùmí ìdájọ́ ọjọ́ gbàlìkì àmà bí ìgbà tí ìwọ náà dáyàn yóò lójú ayé kọjátọ̀ irú yàtẹ́ tó nígbàtí ọmọ ìlàyé díyàn dáyàn léèbó irú yàtẹ́ ọjẹ́ ìlú tó ọjẹ́ wọ́n ni fèbó àádá òkú mùsùlùmí yàtọ̀ wọ́n bá kó gbogbo gbogbo gbogbo àwọn gẹ́gẹ́rẹ́ tí mẹ́mẹ́ ọ̀hún ولبر ومن نخيل فقطعت وجوبو كانت مفيدة بنونا دابي وقبيتانا ìjẹ́ jọun sọ lọ́yàtọ̀ Shetland ní bọ́lọ̀ sí gbọ́nà kalẹ̀ wọ́n wá mú dàbínú wọ́n wá ńlá lílà rẹ̀ oníyàn fi ṣe rẹ̀ wọ́n gẹ oníyàn fi ṣe rúfin wọ́n wá ń kọ́ mọ́sálásí bí ó ti bẹ̀rẹ̀ sí ń kọ jọ́kìní jọ́kìjì شارك سرطان أصحابه في بناء المسجد الشريف المهاجرون والأنصار وجون قوزا في بابو النبي واتجا يوكي صلى الله عليه وسلم كجوكو wọn kan kú wá ń fòtẹ́lì àrùbí ń gbé òkúta àrùbí ń gbé blọ́ọ̀kù wọ́n jọ ń gbé ha ìmọ̀mọ̀lẹ́lẹ́ yóò ìmọ̀mọ̀lẹ́lẹ́ yóò àwọn ọ̀rọ̀ sí mi ó èyí tí ọ̀bẹ́ ìsinmi wọ́n wá sọ wípé ìnàlẹ̀ ajírọ̀ ajírùlẹ̀ àṣírọ̀ allahummarhamil ansar wal muhajir àtúrà orin dára wọn lára yá kọmọ́bà rẹ̀ wọn wọ́n ń ṣe pẹ̀lú ìnáwó فطلع منه رجل من اليمامة قيس àbí wáyé ọkùnrin bóò ṣe bọ́ọ̀dì kìrí ìjú ṣe ń po kíkọ́rọ̀ à oun ṣe ọlọ́ni ni kọ́dìmù yamami mina spain fa innahu ahsanukum minhu masfan eléyìí bíkìrì ẹ̀yìn ọjẹ́ bí maharatihi qaddamu fil amal wọ́n bá كان الناس يحملون لبنة لبنة وكان عمار ابن ياسر يحمل لبنتين لبنتين òun kàlùkù ń gbé bíríkì kọ̀ọ̀kan jọ́nà lọ ẹnàkọ̀ọ̀kan tó ń kàlùkù ń gbé bó kiri ọ̀pọ̀lọpọ̀ àmọ́rù bá ń gbé lójú ìpapọ̀ èrù kú ti kún gbogbo ara rẹ̀ láwọn sọ́ọ́bà ń pẹ́ àmọ́rù ọmọ apára rẹ̀ ẹni tí ń gbé kẹgán ṣẹba sọmọ ìwáyà mi ló ń sọ̀rọ̀ lóbi ó lòun fi ń wá ládàá ìwá mi wọ́n bí ó ní kóńtò ahmed labinatan عن رسول الله صلى الله عليه وسلم ولم نسأل عن نفسه mo ń gbẹ́kàn fà nẹ́bì irú lárábà ó ti fà nẹ́bì kọ̀ ní ó fún wa a jẹ́ pé mo ti ń gbé nǹkan mọ́lẹ̀rún lábalábẹ̀ mo wá ń gbé kan fúnra ní tí wọ́n bá ń kọ́ dájú ní ìkan ẹlùmí òsì lọ sọ tí wọ́n yẹ́ kọ́ dájú ní ẹlòmí yọ lọ ti kànga àdúgbò kápẹ́ ní ẹ̀yìnbọn olúwa yóò fi ó sà kọ́rọ̀ rẹ̀ jẹ́ sí àjọ́ jírun david bọ́sùn sọ fún pé mọ́sùn ọ̀dí ẹ̀mẹ́ yẹn wọ́n kọ́ máa parọ́ ojú ẹ̀lẹ́jì máa pèrò lọ́nà pèrò lálẹ́ ìròyìn olóró sùn ó ti ẹ̀tọ́ máa ń tó kọ́ rẹ̀ máa dàdà ní ẹ̀ àlọ́ yanjú ìgbà kan jóni ara ẹ̀ máa ń bí pásítọ̀ àmọ́rù bá tẹ̀ ìlò ànábì wá súnmà ó ṣọ́rọ̀ wa mọ́wọ́ rẹ̀ tí wá ń ti ń gba yìí pẹ̀lẹ̀ náà ànábì gbogbo wa ní ara àmà àwọn ìmọ̀ ní kí lọ́fà wọ́n ní gbogbo tó bá jẹ́ bí ìdọ̀tí tó wá jẹ́ bí à ló ti hù ìrìnmọ̀ wọ́lọ́n jù ìlànà tó náà ti máa ń kọ́ sí kèé òórùn ẹnu wa ibi yẹn tí bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ oúnjẹ ó ti máa fà ń bẹ̀ ti wá wà ń bẹ̀ tí bá ti ń lọ sí mọ̀ gáàsì ọmọ wá jáde ń bẹ̀ yẹn ti wá sàtẹnu òórùn ara wọn mọ́ nínú tí wọ́n ń fa kí jáàsì ọmọ jáde ń bẹ̀ tí bá ti ń gbẹ̀rún aláwẹ̀ jáde à ìmọ̀ ohun ọlọ́run ọba púpọ̀ kí tó lè wà mí jẹ́mẹ̀rí tí ó múlẹ̀ mọ̀mìnì wà mí nàbí tàbí àbá alátọ̀fọ́n jù báyìí mẹ́láìkẹ́ tàbí alìmọ́kì tẹ́lẹ̀ bá ti wà jù àrọ̀fà ọlọ́mọ fi wọ́n yan mọ̀ sọ ni mọ́dà ni jẹ́ àwọn ìṣúrọ̀kà torí wọ́n takókó wọn ò rí bí yára wọ́n ti bísì pẹ̀lú ma wá fòríjì mi wọ́n ò rí bí wẹ̀ erúkú ní lára wọn wà ní òṣèlúkùn dé a ní kọ́dùgọ́ fàtàlàhùn ẹ̀yìn náà wà rẹ̀ lẹ́rìí ni mo ti fòríjì sọ́yẹ kí ń kọ́ ma wà sọ́yẹ kí ìtakókó orí kọ́ ma wà ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé bí tọ́ra inú nǹkan yẹn ti sẹ́yọ só sì wà lára wa mùsùlùmí lónìí tẹ̀bá lẹ́yìn àti bá ń pọ̀ mẹ́mọ́sáájú tẹ́lẹ̀ bá yí lẹ́sẹ̀ àwọn yóò sì máa dákùn kakọ́ fẹ́ tọ́gbà ánà ah, mọ́gbẹ̀ wọ́n wẹ́sẹ̀ tọ́fẹ́ tí wọ́n ọkọ̀ mi wọ́n àwọn ẹkọ́ ojú ọkọ̀ fẹ́ ìmùfí sọ pé wà ọ̀fá àti wà ìbá òun ni àwọn ìkàtà fẹ́ fàyọ níbi kọ́ mẹ́sàsàsàlá ó jẹ́ ọmọ fọwọ́ rẹ̀ àpẹẹlẹ́ ní fi ń sọ wípé ìrẹ́ àmà ò lè kú bẹ́ẹ̀ ọdá èyí tó ṣe kẹ́yìn láyé ṣọ́rọ̀bà lábẹ́ nìyàn wọ́n gbégbá wàrà fún òun mú tán kẹ́tẹ́ báyìí èlò tí ó sì pọ̀ tẹ̀kùjú ìka àlìfíàtò lè bá rí à àwọn méjì ni wọ́n ma jàǹjọ́ náà ìjọ mi sì náà méjèèjì ṣùgbọ́n àti sùúrù wọn ò tó àwọn ọ̀pọ̀ pàṣẹ tó kéwọ́n náà ó lè tẹ̀lé bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n kọ́ mọ́tọ́lá sí ogun ní ọdẹ fi ọfẹ́ lọ́rẹ̀ fi mọ̀rọ̀bà wọ́n wá lẹ́bí náà yẹ ojú bí tírífì ìtìlọ kankan tẹ́ ń gbé sókè wọ́n fi ṣe ara rẹ̀ ìsàlẹ̀ àwọn gídàbínú wọ́n wá ti sòpò orí rẹ̀ lókè ó ní ọ̀tí ṣe rúfin kó ṣe bẹ̀rẹ̀ wọ́n mọ̀ wala kọ̀dì tágbọ́ kọ̀dì náà wòlì masjid ìfìnà aṣọ́rọ̀ 12 days ní ọdíkọ̀ oun kalùkú ìlúmù bẹ́ lára oun lọ ní rọ́lẹ̀ oun kalùkú inú wọ́n dùn kí sì lọ́fà lìyànà sọ̀rọ̀ bá náà masjidahu bil qiyada tí bil qudwa ìlọ́sọ̀ láàrin wọlé al qiyada bil qudwa kéèyàn máa fira rẹ̀ fún àwọn mo fẹ́ kọ́ ìyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹmọ́ wo tí mo sọ ẹwò mi gẹ́gẹ́ tí mo sọ gbogbo àfáàtì bá ń kọrin kí gbogbo ẹni sọ bá jóná lé ẹ̀sìn tí ọmọ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ láhán méjì sí tọ́mọ tí ó sì wà jáde lọ́dọ̀ ọlọ́run kì í sáfàárí kí ni àwọn méjì tí a bá lọ́dọ̀ sáfàákùn lára àwọn mú kí ló lára kí mọ́kísímọ̀ ni ọ̀lá ìsìbí jẹ́ kí ń jẹ́ lọ̀pọ̀lọ̀ké lódò ilé ìfúnnà láwọ́ àwọn ọ̀rọ̀ àlọ́jọ́ mi ẹlòmí ó sọ pé òtítàbárọ́ àpẹ̀lú àpúrà ìdí kan mú tí ó sì gbé kalé ní mọ́ bá jẹ́ àwọn náà ó sọ pé kapilọ mako mú sí dájú olóògbé kí wọ́n á gbó alìkìyàdẹ̀kù ìkúdúwà ẹ̀ ń bá mi sọ wípé mọ̀ ń kọ́yàwó mi ìkọ́yàwó mi àbáwọn ọmọ ìyàwó hmm. tó kọ́ ní àní ẹbí ẹ tó kò bí ilẹ̀ wípé ṣé mọ́lẹ̀ kí a lọ fẹ́fẹ́ tó fẹ́ para kò ní fún ma kò ní fún ma sáré gùn ṣe máa bájá yíbọ̀ ni ṣẹwà lé ṣe máa bájá yíbọ̀ ẹ ṣẹ̀ríbá yínú olùgbòlú bí mọ̀lájá lọ́wọ́ fẹ́ kí n parú léwó torí ẹ̀mù rẹ̀ wàbọ́n kò lè wò kí jọ́jọ́ fẹ́ fọmọ́ fún nan dai akwai wani da subhanallah làwọn olóbìnrin náà bá jẹ bá dáwàdà ẹwọ ọgbogbo sọ́rọ̀ jẹ́ ìdẹ́ yìí ẹ bàbà lọ́wọ́ láàrínlọ́ ìwọ̀n kọ́yàwó yọ́ wà bọ́mọ ilé kéwù rẹ̀ ọmọ kéwù rẹ̀ lọ sí hmm. ilé àná sọ́bà sẹ́yìn ọ̀tẹ́ wọ́n ni ọ̀rọ̀ ti bọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àfà àtàrí àmàwà àfà wo ṣe wà ní àmàwà dáadáa àwọn ogun mọ́ṣẹ́ tẹ́ wíyọ ṣùgbọ́n mọ́ ti akẹ́ẹ̀fẹ̀ mọ́ alìkẹ́rùn-ún kéèyàn máa fi àríkọ́sẹ̀nú kọ́mọ̀ ti kọ̀ẹ́kì àwọn èèyàn kọ́mọ̀ ti fún ọ̀ṣe ànábí òjókò sáà tàbí àjókò ta ní ó ààrẹ mọ́ ẹ̀kọ́ mọ̀ náà ni pé màá wáwọ́ ìjọba jùlọ lẹ́wọ́ bọ́jọ wà lóòrùn bọ́jọ ń ké pẹ̀lú bọ́jọ kò kankan ní tá a bá wo àwùjọ lónìí alìkìyà rẹ̀ bìlkúrú àkùsí mọ́ bóò ní ìṣẹ̀kọ́ yẹn kéwú ó wà bọ́sọ̀ social media tí ó mọ̀ bú èèyàn Hmm. ọmọ tí òun mi yọ́ mọ̀ búyàn àárọ̀ ohun tó kọ́ra mi nílọ nù náà lẹ́wọ́ ẹ̀rọ yìí dáadáa akẹ́kọ̀ọ́ ni ẹ ẹjọ́ mẹ́kì tí lọ lẹ́wọ́ a rẹ̀ owó mi ẹ̀rọ àkájìnàbà ní lórí screen ẹ̀yà 1000 naira òjì àbẹ́rà èdè China 12 ń ṣẹ́ máa láìkẹ̀ ọ̀rọ̀ náà Ṣáàrù aláfíà gẹ́gẹ́ ni ohun tí mú lè ẹmọ̀rẹ̀ ọmọ okú ní rí. Mú tí ọmọ bolimi. Mú kí ẹ̀tọ̀. Ẹ̀ta ti gbọ́rọ̀ ẹ̀mọ̀ mi. Mú tí ọmọ kò ní jẹ́ kò ní mú kọjẹ́ kọ̀rẹ̀ ní ọ̀sọ̀ Mú tí ọmọ bolimi. <laughs> Ọmọ okú ní rí wọ́n wá alákọ̀m ọjọ́ ìrìn ọ̀fẹ́ kọmọ́sá sí ẹ̀ bárakàlá jama'a kánà mọ̀ pé ẹ ń bá búsà gbé yóò sófò sẹ́lú ló sófò tábà wíhun àwà tó fi ń gbaládá ni tí ọ bá jẹ́ yóò rí pẹ̀lú wọ́n ti tẹ́pẹ̀ rẹ̀ ní ìsánmà ẹ ń bá wá gbàṣẹ́ lórílẹ̀ wọ́n tó wá máa kọ dáadáa fún tó bá jẹ́mi àti ní ọ̀sọ̀pá afẹ́ kọmọ́sánásí fún 12 days wọ́n sì kogbo bàtẹ̀rí àti ilẹ̀ a padà ráwọ̀ èèyàn kan lónìí káàmà tẹ̀yìn wípé ó ti ẹ̀yẹ́kẹ́ wá lónìí ṣe mú hmm. wípé orílẹ̀-èdè nígbò sí jẹ̀pọ̀ lórí mẹ́rin bákan náà alàámọ́nù aljamari ká mọ́ dàtẹ́ ẹ̀sẹ̀sẹ̀ ká máa rọ́ sọmọ́ di kẹ̀kẹ́ náà jẹmá ìdí ẹyọ kẹsí gbogbo àmà rọ́ sọmọ́ ta ní òyò rẹ̀ anábì fi lélẹ̀ fún wa kánú yajmarun fi ìbìlẹ̀ ìmẹ́kì sọ́fà wáhìdá mọ́sáṣẹ́ ọ̀pàdánà jọ́ngọ́ inú wọn dùn inú wọ́n dùn inú wọ́n dùn inú wọ́n dùn wọ́n wá pàdé mọ́sálásí alìtàkùsà sọ́lámà sí jáwó mọ́wọ́dí alìsàlásí tàhásí tí wọ́n wá ń kí mọ́sálásí nìkan tí ò ní túnmà àkọ́kọ́ bẹ́ẹ̀tù pàtàkùsà sọ́lámà wòye bàdá alìsàlámà gọ̀rì ìbá àwọn tí mọ́sálásí nìkan bóò láti ní eh? Ibi tí nǹkan dé wọ́n ní ìsìn, àwọn èèyàn gbápẹ̀ káwọn lọ dí ìkọ̀ ọlọ́run, ó tún rọrùn. Tọ́rọ́nà àjọ lọ́lọ́ni bẹ́ẹ̀ sì ni mọ́sálásí náà àmójútó torí ìdàjọ́ rẹ̀ yàtọ̀ tí wọ́n bá mú ẹ̀yìn kan tọ́lọ jalè mọ́sálásí ọwọ́ agbé 2 billion nínú mọ́sálásí nínú ṣẹ̀rí àlègé lọ́wọ́ torí pé ṣubú àmì ọ̀rọ̀ rẹ̀ ṣubú àwọ owó yẹn ọmọ ni ẹjọ́ ń da bọ́yá tí ẹ̀tọ̀ dálọ́wà mú àmà ó ti ń kule ẹ̀ bẹ́ẹ̀ sì ni ilé tí èèyàn bá wà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bóòdé tí ò ní sọ pé kéyìn òbóòdé fún àfẹ́ tilẹ̀kùn bẹ́ẹ̀yàn bá gbówó mẹ́wọ̀n lè gé lọ ní òṣèlú olọ́pàá tó jẹ̀ nínú ẹ̀jẹ̀ mọ̀ wá sí mi lọlé n mọ́ọ̀sánbẹ̀ àwambọ̀ masalasi almasjidu baitullah masalasi ilé ọlọ́mi o fi buyutin adina Allahu an turfa'a wa yuzkara fiha ismu yusabbihu lahu fiha bil-ghuduwi wal-asal tí wọ́n bá ti wá pèbì kẹ́ ní ọlọ́run ó ní àwọn kùyúùd almasjidu baitullah la yudkhalu bi idnin mọ́sálásí ti ọlọ́run ni a lè gbá yọ̀ǹda wọbẹ̀ ó galùkó fi láti wọbẹ̀ ìlọ́pàá tó fi jẹ́ pé tá a bá fẹ́ wọ tá a bá ní ìpàdé kan a kò lọ lè máa mù ni kìí ṣe pọ́n tó fẹ́ wá kí òlàádà padà àwọn afẹ́ nìkan sẹ́nu ẹnu ọ̀nà gbogbo bí a bá sì kọ̀ mọ́ mọ́sálásí tí ó bá máa ń gbàyọ̀dá wọ́n tó wọ́ bẹ̀ hmm. kí é sára mọ́sálá sí àlejì ti káàkùn bẹ̀. ọ̀nẹ́rù àlàjú olélẹ́yìn ilé jẹrẹrẹtọ̀ ọ́fíìsì márùn-ún ọfẹ́ bèèrè bá ti wáyé ọmọdé jẹ́ sáré márùn-ún sáré dáníẹ́ àbábìlàbí ni àwọn àbábá ń yá ẹ̀lẹ́dùrù ẹ̀fúnmi níbi ìṣẹ́jú díẹ̀ sí mọ̀ ń yẹjú ọ̀rọ̀ kan lọ́nà ẹ̀ orí padà irú ọ́fíìsì òbíràn bá tẹ́ ìtẹ̀ẹ̀bẹ̀ lásìkò Ramadan kò sì káàkò ara mọ́sálásí lọ wà ṣùgbọ́n báyọ̀ dáwọ̀ bẹ̀ kìí sára mọ́sálásí mọ́ wọ́n ló ń bẹ́ ìṣùnlọ́ mọ́ sábákọ̀ ìlànà káàlì mi fàwọ́lá ẹ ń bá ti sáájú ẹ̀lò ní ìgbẹ́ ní ààyè bẹ̀ olónibẹ̀ á sí lù mọ́ ṣùgbọ́n tọ̀wọ́ lọ́wọ́ àdínà kọ́ oṣù àkáàkọ́ àjíjọ jímọ̀ ọ̀rẹ́ dábì ní jẹjọ tó mọ́mí wá bọ̀ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀hẹ́n ní tó ń ka káàpù rẹ̀ lọ káàpù tí ó yé irú ọ̀bà wá ń dùn láwọn èèyàn pẹ́ bàbá ń bọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ Àwọn yẹn máa jẹ́ kí ilé yẹn mọ̀. Òun tàkàrí mẹ́rin ní kakáàpù lọ. Ṣàgbé, Ṣẹ́mọ̀n, Ṣẹ́mọ̀n ó rí mi ní. Náà, ẹ́ ẹ́ mọ́ bọ́lọ̀ sọ́rọ̀ lọ. Mọ̀ pẹ́ bàwà yà, ọ́dà, ọ̀wọ́ dí ohun. Dí ìṣẹ́gbé, ẹ mọ̀ pẹ́ ẹ̀fẹ́jókòó sáwájú ẹ̀bọ́n táìmì. Èèyàn máa ń dìde, wà ìjìlálù bí ṣe ibà. Ẹ̀wọ̀n táìmì sọ. Gbogbo ẹ̀ tí tó fi ọlọ́mọ wà lára rẹ̀ gbogbo ẹ ń bá máa pán àbí wẹ́ẹ̀sì ilé sọ́wọ́ láàrin wọn kọmọ sọ pé torí pé òtí ríyàn tí ẹ sẹlọ́n ò lè ló ẹ̀fún ọmọ èyẹ sẹlọ́n bàwá máa pẹ́lé èmi gáà lè kò bínú ọlọ́mọ ẹ̀ àà ní wọ́n wọ́n ìwọ́n jẹ́ yálọ́ ọ̀tọ̀ ọ̀kan ṣẹ́ẹ̀rí ẹni tí ọ̀bà jẹ́ ìsìnmáyí kìí tí mùsùlùmí gidi hmm. òfin súnmọ́ inú ẹ̀sì wo lóṣe òfin sáwọ́dọ̀ ilá sí pariwo pariwo tó lùkọ́ yàwó yẹn tí ó bá pìyàn lájàmà kọ̀ ẹ̀dísì òpòrú lẹ́n tí máa sọ bẹ́ tí ẹ bá bẹ̀rẹ̀ nǹkan tó pẹ̀ nìkan lájàmà òpòrú ló ń tọ́ kò sí láàkà ìbò torí tí lájàmà kì í bá yàn kírun pọ̀ ẹ̀kúdé ní kèbáyàn gbélé pọ̀ kèbáyàn wọ́n mẹ́tẹ́lẹ́sì àwọn èkó ń kèbáyàn sókò pọ̀ nǹkan ìwé ìgbọ́ kèbáyàwó kèbáyàn wọ́pọ̀ pọ̀ wọ́n èyí sálámà sí kèélọ́jà kèwáyíbì kèbájọ fún tẹ́lọ̀ gbogbo tí ọba ti pọ̀ àtẹ̀yàn kéjì pọ̀ kèéhẹ̀ ló jẹ́ kẹ́yìn tí ó rí bá ń bẹ̀ láẹ̀gbẹ́ là ń pariwo wọ́n ilẹ̀ ìràhàm ìyẹ́dẹ̀ ti kíyà lórí alápá ti máa pábáyì ẹlẹ́dẹ̀ ti mẹ́lẹ̀ ó ti yíó kàrùkú torí pé àánú ọlọ́run ni kí sì lọ́fà jàmìnàdí tàbí nàbì tọ́lì rọ́bí ọ̀rọ̀ annabi asafa riwaya láti bẹ̀rẹ̀ sí ìdókè wọn lọ rọ̀súlù mẹ́ nàbí yìí nílò kákàgbé báwọn bá sàfẹ́rẹ́ fa'amà alẹ́bẹ̀rọ̀ ogun tánà bí ọba lọ tún lẹ́yìn lọ mẹ́sẹ̀ríyà jẹ́mù ẹ̀tàrọ́yà nílò jẹ́ mẹ́mọ́ mẹ́yìn ọkùnrin ni àmìrù yóò wà àmọ́rùn ayò tí ó ẹ̀ ti gbọ́rọ̀ mọ́mọ́ tẹ̀ láti ẹ̀ ẹ̀nà àtúgbọ́ nígbà lójú ọ̀nà fa ágbúdọ̀bù àmìrọ̀hùn wọ́n ṣe tó bí náà ó gbọ́ ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ náà lọ́sẹ̀ mi ẹ̀lọ́ máa ṣẹ́gi ọba ṣẹ́gi yìí pọ̀ ó ní ẹjú náà nígbà sọ́jú kí ló ó lẹ̀ fáwọn ìdí ẹ̀gbọ́ ìyapa àti ẹ̀rí gbogbo wa ẹ̀kọ́nù náà àárín èmi àti ọlọ́run fẹ́ sàánú pẹ̀ládìí ìsẹ̀wò wọ́n kẹ̀pẹ̀ méjì ni àwọn tó pọ̀ wọ́n fẹ́ kónù náà àwọn díẹ̀ wọ́n sá sẹ́yìn àwọn tí wọ́n pọ̀ tí ọ̀fẹ́ kó bẹ̀ wọ́n ní tí bá níbi ìtìlá àgbọ́dọ̀ ta sí àmírù agbọ́dọ̀ tẹ̀lé àmírù wa ni nígbò jẹ́ pàtí ànábì mi ẹ́rì fọ́lọ́wọ́ bá ní fìkẹ̀ lóò bá bá kónú ẹ̀ka ajú à àwọn kejì ní ìnà mọ́tàrá nà nàbí yà fi rọ́rọ̀ mi nà ṣe bí n ta fi ń tẹ̀lá nàbí látàyé ní ká mọ́bà wọná áfànàdì húnwà sáàtò àwọn ológbàdé níbẹ̀ kọ́mìdà hamida kíríkà níbẹ̀ iná yẹn gẹ́gẹ́rẹ́ ẹ̀ ló kún táìmù yẹn ẹ̀ta para rẹ̀ pé ó sì gbóná sákànà ìbínú ti táìmù ẹwà pé méjì wọ́n náà pé méjì kí náà kan wá sọ nígbò jẹ́ pé ìwọ́n náà ní kájẹ̀ láti ẹ̀rẹ̀ rẹ̀ bá a bẹ́ẹ̀ wọ̀ bá ọlọ́run ó fìkẹ̀ bá wa lọ ànàbí ní à láódà ọlùwà máa kọ́rọ̀ ju mí ní àbádà tí a bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ibẹ̀ wọ́n gbà pàdé wa láríkì àmà ìnàmàtọ́ àtún fílmà rù tọ́lọ ń bá ní ẹ máa tẹ̀ láti ẹnìkan ń tọ́lọ ń fẹ́ náà ni ó jẹ̀pọ̀ payín láti

alùsùn ọmọ ni wà báyìí ń bọ̀lẹ̀ bìlọ́ǹgì sí tí ọ̀bà rí bí sọ orí bóòtù máa jì yóò yà parọ́ mọ́ rẹ̀ ní tí ọ̀rẹ́ gbẹ́ kan dákọ̀ tí ọ̀rẹ́ dákọ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wúmẹ̀ yà ní parapọ̀ lórí ẹ̀dá abẹ́dẹ́ àánú ọlọ́run mi látàzálù tọ́ ifá tó mìíràn ọmọdé káàmà ní tọ́ ifá yẹn àwọn tó fọ́nà wọn tó wọ́n papọ̀ nígbà àdọ́gbọ̀ta tí ó dé wọ́n kí ọmọ mọ́sálásí tí àkọ́kọ́ tí ó ṣe fàṣọ́rọ̀ ìmọ́tìmù mẹ́kànán nínú fòkọ́rọ̀ alùsàdí mínú ṣàbàbà àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n wá láti tàbí wá kéwú fàjọ mẹ́jọ mọ́ fẹ́ ká gbọ́ bí i ẹjọ́ wọ́n wá kéwú láti tà kò sí tí wọ́n máa gbé àtàwọn tí ń gbénu Mẹ̀dínà wọ́n àtàmíbẹ̀ àtàmíbẹ̀ ànàbí wa ní ọ̀dà ẹ̀sàtọ̀ kẹfẹ́ gàgá kẹfẹ́ ìbárọ̀ alìlúgbúrúfà bí yàrá sẹ́yìn masalasi wọ́n wá ń gbé bẹ̀ mélòó ní ah! ó dìbìkọ́tì ṣùgbọ́n wọ́n mẹ́ sí wàhálà sunday nìyàn títọ̀rẹ̀ wọ́n máa ń pọ̀ wọ́n máa ń dé nígbà pọ̀ tán tí wọ́n wọ́n wọ́n lé ní 300 ẹwà máa wè mọ́ ọlọ́run àwọn èèyàn yìí àwọn ọmọ àwọn tí ọlọ́run ti mẹ́ṣẹ́jì ọ gbogbo ẹ bá ń palẹ̀ èké ohun ọlárí ọ̀rọ̀ kìí tẹ́fẹ́ ọ jẹ́mọ́ ẹ̀jọ́ ẹmú ọ̀rọ̀ ìṣọwọ́ ẹtún wọ́n mi dáadáa Suleiman mọ́rùlá wà lábí ẹ̀yá ilẹ̀ mi tí mọ́ ń sọ̀rọ̀ ẹtún wọ́n mi ẹtún tó mi wò gbogbo àwọn tí wọ́n já sílé kí ó ń àni wọ́n tẹ̀ ẹ̀bà wọ́n gbọ̀n ilá lè wọ́n lè mọ́ lọ mẹ́mẹ́ tí wọ́n sáàmọ́ ní òfin kàndọ̀ sáàmọ́ fàn fún ọ̀rọ̀dọ́ àfà nígbà tá a wá padà jù báyìí lọ àìpé tá a dàgbà torí pé wájú àgbàlagbàlà wà iwájú mufti mọ́ wà nígbà tí a tún sún òkè jù báyìí lọ gbogbo àwọn tí wọ́n yà ní ìwé wà ìyó ń gúrú ní ọmọ ìlòmíìsì ìyá mi jẹ́ kan náà tí a bá fún wà lè kí ó wà lẹ́kùn nìkan wà ẹ̀dì náà gẹ́gẹ́ méjì bíbò ní ìrìnṣọ́lẹ̀ ìbò lóríbò àwọn kan ló ń jọ o mo sì mọ̀ yá wákàtí ti bẹ́ẹ̀dù bí ìgbà fẹ́ jẹ́ sínú ọmọdé tí kí ni ó ń fún bá ma wọ́n bí mú fún tí náà ní tó bá ti yóò kàn mẹ́ náà yóò sẹ́gbẹ̀tẹ̀ tí máa kéhùn yóò mi máa dùn ọkàn náà máa tilẹ̀ wọ̀ jẹ́mọ́ tó ń kalkulé wà jẹ́nà ọlọ́lọ́mà ààfin hmm. hmm. èèyàn bí àìdá àṣùgbọ́n ọba rẹ̀ ìǹkẹ́kọ̀ ọ̀bọ̀sọ̀rọ̀ rẹ̀ ìǹkẹ́kẹ́ ọ̀bọ̀sọ̀rọ̀ rẹ̀ kátà máa sí fún kọ́mọdé tó wípé àwọn ọmọ tó bá ti ń dọ̀sán wọ́rọ̀lẹ́ ẹgbẹ́ àdúgbò ti káwókè ṣe bí mẹ́ta sílẹ̀ ó ti di ruwak ó ti di hòtẹ́lì àwọn stúdẹ́ntì kí ni wọ́n jẹ lálẹ́ báyìí àgbòrò rán sí àwọn ilé àti ẹnìkankan mẹ́rin ọ̀hún sí sọ fún ìrìnkan wà àwọn sọ́bàtí ọlọ́ ọjà ń tí jẹmọ́ àtàrà bá ti tàṣe pọ̀ pẹ̀lẹ̀ sí àntara wá ní o tí ó bá ti ń bọ̀ látọjà sàbẹ́ ilé ọya yóò mú yàn méjì yóò yára sọ́ra alẹ́wà ṣe fún mi lẹ́ni yóò dùn alẹ́dọ̀ mi yóò máa lọ rí ẹlòmí ọ̀tẹ̀ yóò mọ ìmẹ̀jì ẹwẹ́ yóò rọ̀ mẹ́ta ilé ṣe mú wọn inú wọn ìbá jẹ́ tí sáàbù ọ̀bà tí ìdè ìbúnú ọ̀bá dà sẹ̀pẹ̀ méjìlá ní sọ́rọ̀bùnú màáàbù sáàbù ọ̀bá dà yìí nígbà ọ̀bá tó kó àwọn tó ń bá fẹ́ mú ẹni tí wọ́n bá múmọ́ inú ọmọ ti èmì dípé tó wọ́n sì jẹun lálẹ́ ìbáyìí torí kíni èékì ni máa ń kó délì yóò wà kún ọmọ akéwù lọ́dọ̀ ànábì láti fi hẹ́pù ànábì tọba kó o náà pàmọ́ owó ọ̀dálẹ̀ ní hmm. sáàdùwà mọ́ káwọn ẹ̀bá ọwọ́ àbìjọ kan sáàdùwà wà mọ́sálásí ìwà bẹ̀lọ ànàbí sí bọ́lẹ̀ yẹn rẹ̀ kọmọ gan ní pé àlọ́mà ìní àtàlùkà majidan ọlọ́ọ̀bá mo fẹ́ káàrí ọmọ kí wọ́n máa sọ dáadáa pẹ̀ nípa mi wà láà majida ilá bí ti àálé kò sì sí dáadáa tẹ́yìn lè sọmọ nàbí adama tí wọ́n máa sọ àti kí wọ́n máa rí nǹkan fún fi àálù ó ní dáadáa tẹ́yìn bí sọmọ làkejì tó wá kọjá ọbọ̀rẹ́dà wọ̀kọ̀dẹ̀ alímta annáwó láyé kìtìrì lọ́kọ̀rin alman ọbọ̀rẹ́dà ìwọ gánmà bí mo tẹ́ náwó ha owó kékeré ò tó mi ilẹ̀ náwó kékeré ẹrù sí bá mo tẹ́ náà tí owó ìrùn ẹ̀fán ọ̀rọ̀ tó wọ́n mọ̀ tán kákà sọ bí ẹ̀ ọkùnrin ọjọ́ àbòbí gbogbo ẹn tí ò níyẹ̀ fún lé sáàdù ti gbápò ìrùwọ́lẹ́ o ó ti gbápò gàrí lẹ́ o sẹ̀mọ̀ ó ti wà lẹ́ o ẹni tó bá jẹ́ pé ọbẹ̀ ní òní lé díẹ̀ kọ́ wá bú ọbẹ̀ o sáàdù ti padà fún lọ́rẹ́rẹ́rẹ́ ọpọ́gbò ẹni tó wá ti dàgbò tó ti sú ràkúnmẹ́ mẹ́lẹ́ o ẹjọ́ gbòrí ẹjọ́ gbàpá ẹjọ́ gbẹ̀gàgàn wọ́n òkú kankan bẹ́ẹ̀ nìkan kan kọ́ bá kú sí ẹni níjò ojúmọ̀ ànábì wa kama bí títí ilẹ̀ náà ó ti kún àtọ́lọ́ rẹ̀ ẹ̀rù ń bà hmm. ẹ̀ ń bá lọ́nà ẹ̀rù ọba ǹtẹ́ ẹbá rẹ̀ ti máa bẹ̀rù wà ní hmm. hmm. ah. ọlọ́nà ó ṣọ́lọ́wọ́ bá sáàrùn kẹwọ́ sọ́dọ̀ àríwá ní allahumma hmm. ij'al salawatika wa barakatika ala sáàdì bin ubadata àsáàdì bin ubadata wa ala áàlì sáàdì bin ubadata ọlọ́rọ̀ náà bá ń rọjú kẹrẹ albarika rí ọlá rí orí rẹ sí sáàdì àtàwárá rẹ̀ sáàdì ọ̀nà kàtọ́ tó bí mi ti lẹ́yìn ṣé kí

ibùnù sáàdì ibùnù ọ̀bádà ìyàwó àtọmọ ẹwà káàkiri ẹ̀káàkiri ẹlọ ọgbọ́ táwọn èèyàn sọ ń pa mi kí n fi mọ bí n bá ti pàdé ọlọ́run ọba káàkiri tí wọ́n rí rí ẹgbọ̀pọ̀ rẹ̀ sáàdù sáàdù òní lórí ìjẹ̀nà tó ti rẹ̀ lẹ́wà wá ìtàní àwá tẹ́mi ọmọ jẹ́ tẹ́mi ọlọ́dún jẹ́ ọmọ náà tó lọ lé ìbòmí ẹ̀wà pọ̀ kẹ pé nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀kọ́ iṣu kọ́ iṣu kọ́ iṣu olóòjẹ́ tàbí sílẹ̀ ẹgbọ́n ẹ̀wà sí kọ́ iṣu yíyọ̀bí 25 million ọmọ jẹ́ wọ́n wá káàkiri kọ sínú ilé kan tí tí wọ́n ti jẹ́ lówó oríkìlẹ̀ bá baálé mi gbogbo dáadáa ìlú tó bá ìwọ òsìsọ gangan fún àná àníkìlẹ̀ bá dábì ìwọ àti ẹ̀sìn dáadáa sáwọn ètò tó báyìí tí ara gbogbo ṣe sí ẹ̀kílẹ̀ tó ń kálukú wí adélé báyìí adélé báyìí wọ́n náà jẹ yín lówó kódà nígbà tó ń kálukú sọ gan ah. ìrìn wá kẹta ṣe bá rọ̀nà làsáwà ìrìn kẹta ẹ wá padà máa lọ lẹ́kọ̀ọ́ kan pé gbogbo owó tí ẹ jẹ kọ́ìsù kọ́ìsù náà ń forí dè láyé àtàlìkàmọ́ òun bọ́ẹ̀ ah! wọ́n àti ẹ ló bá ń sọ bẹ́ owó tí ẹ sọ pé ọ̀hún náà bóyí rọ wítọ́ gbàríwá yàwà wọ́n ní kí wọ́n tó pè gúrù wọ́n ti jálẹ̀kùn ẹnu ọ̀nà ilé ẹ̀kọ́ ìsù àbúrò yẹn gbàbí ọba Jẹ̀máà, ọlọ́run ní kaná fún. Ta lórí tó ní aná? Ẹnìkan wá ṣùfàṣì náà, kọ́rọ̀ bàbá ìdá. Mọ̀ mọ́ èmi èmi èmi èmi máa ń ra làákẹ́ ìlà tó bẹ̀rẹ̀. Ajẹ́ ọwọ́. Ẹbá ni sọ́fẹ́ àánà kúrúlọ̀. Ọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ sọ ìtàlọ́sọ. Àánà kúrúlọ̀. Ṣé ẹ ẹ̀yìnlẹ́gbọ́ tí ìbá ṣe fọ́nà ọ̀bájọ́bọ̀ ń kẹ hmm. kò ní ìdíwà ṣẹ̀ṣẹ̀ fọ́lówó lágbàjá tọ́ ọba ti ní wọ́n dé stéjì báyìí iye báyìí bọ́rọ̀ máa fún òun rẹ̀ lójúmọ́ o ti ní 10 million naira 2 million ọgọ́rọ̀ máa ná fẹ́mi ọlọ́ fún rẹ̀ ló sì gbé lọ lé aláìwì tọ́ọ̀bà fún tọ́ọ̀bà ti rẹ̀ ọ̀ọ́yọ̀ ni gbígba blọ́ọ̀kù bá yọ olówó ti kiri bí olówó bí márùn báhùn tí kò pàgbé olówó iṣẹ́ àbíjà tí wọ́n yóò ẹ̀wà rí olówó ti pé ilé olóòtú yóò gbà lọ kásùbà yóò ti débẹ̀ láti kiri tààtì sẹ́ẹ̀jì náà ni àbẹ́nà èmi ẹ ọ̀pẹ́ ní rẹ̀gẹ̀dẹ̀ káàkì mo wá o ẹ torí wọ́n wá dúó tún sí ọlọ́run àwọn sọ̀hábà yìí ẹ wo bí wọ́n ṣe rí ẹ̀sìn tààfi báyìmẹ̀ ẹ̀sìn gbòmí àti àṣírù ní wípé ọ̀dọ̀ mọ́mù láti máa bóúnjẹ tó pọ̀jù nítorí wípé ọ̀dọ̀ wọn náà la kó bùkátà tó pọ̀jù sí ẹlòmíì tó gbé ọkọ̀ wà jímà tí ò sì sí ìjẹun alẹ́ àná bí táìmù ìmọ́mù ni ọmọ ma ẹ̀ náà lè sọ fún ọ ah. kódà àfikọ́ náà sànù kó jẹ́ kí wọ́n kọjá nílẹ̀ ọmọdé àwọn kódà inú rẹ̀ hmm. ló wá báyó tẹ́lẹ̀ tó wá fẹjọ́ rẹ̀ fún mámù náà pé máa bálàbí sọ̀rọ̀ irú yóò máa rọ́bà ti bọ́ yìí ó sínú háwọn èèyàn ó 50,000 naira isi ti ń gbọ́kọ̀ 80 million sí ọlọ́sọ̀ 80 million ìyẹn àwọn àbúrò àtọ́ pé ń gbà mí bá sí ẹran kan a máa dáláàgbò bí mọ́ sí ṣe di ó tẹ́lì fún àwọn akẹ́kọ̀ọ́ àwọn wọn ní ń kọ́ ànàbí lọ asọ̀hábà àwọn kan wá ń bẹ̀ àwọn náà tó ń kọ́ ànàbí lọ àbúrò yìí mú mẹ́mẹ́ àlàntọ́rí sárùn àdùn mẹ́mẹ́ sárùn àdùn mẹ́mẹ́ torí kí ló sì fà torí pé tòsí kánú yùkìsìrúnà ìlítọ́fà rọ̀sùn àwọn ìsá fẹ́ kí ìròyìn ànábì wọ́n wà àrán ma lọ lé ànábì tí pé kọ́lọ̀ ògbé tí wọ́n dáná tí wọ́n bá ní dáná tí ẹ̀rẹ́ wà ní ọbẹ̀ wọn gbogbo wọ́n tí ń kọ́ míìkì tí a fẹ́ wá kó fún sí wọ́n wá pàdé ẹ̀nà ọmọdán wọ́n ni sàrẹ̀fẹ́ kó míìkì fún mú èé mú owó ọmọ jẹta pa o àwúrẹ̀ ìgbà míì ń bẹ tí wọ́n bá gbóúnjẹ ẹ̀sọ́ ìṣàsánàm wọ́n wà bẹ̀rẹ̀ kò sí ọ̀sán kankan wọ́n náà ah, bá ti gbóúnjẹ ẹgbẹ́ ká tó sí àdàbí mi ṣẹ́gbóni ó sì jẹ́ tí ní ẹgbẹ́ wá wọ́n ti mọ̀ pé ah, ìgbòrówà àbí ìjìnlẹ̀ ojú ẹ̀sẹ̀ wọ́n tó máa dáná oúnjẹ àwọn náà gàdó ó ti di oore fún wọn ó ti di kẹ́ mọ́sálásí kí ó ti wòye tà kí ó ti wòye jogún ẹ̀ kí ó ti wòye gbóyàn nítorí wípé òun náà ni mọ́dúrọ́sà àkọ́kọ́ ká tó mọ́ ìyàmọ́dọ́sà báyìí nígbà tí gbẹdẹmukẹ́dé náà ni mọ́tàláàbí làbí ìsọ̀dí mọ́tàlọ́sà ni ó ti kọ́ ọ̀sọ̀ àgbàlẹ́kọ̀ ẹwọ àwọn èèmà tí ẹ jáde nínú sọ̀hábà àwọn àfá àfá ńláńláńlá abúláìbínú masirut abu rẹ́rọ abúláìbínú umar abúláìbínú amur ibn aaf abúláìbínú zubair zebro fabric gbogbo bambambambambambambambam masalasi oní ànábì sọ ibi títí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ jàmáà masalasi ò sì yẹ kògbò náà sí jẹmọ́dá sáàdìsí àwọn mímọ̀ ẹ̀wọ̀ mọ́sásàsàsàrà mẹ́dínà ẹ̀wọ̀ mọ́kànáà kó tó di pé àwọn àfáà tó wá dìde kápẹ́ ìwé ìlàwò yàn bá lé káàdì ọ̀dà ẹ̀fáwà náà rú sọ káàmà fáà náà wí ẹ̀rì ọba di wípé ìtìdáyé ìmọ̀tàwọ́ àdìdáyé àtàlọ́mì tẹ́ẹ̀dẹ̀rì jáníà ìmọ̀ oṣù àmọ́ká bẹ́ẹ̀ náà mẹ́tìnà náà kàtìlá wọn máa yá tẹ́lẹ̀ yorùbá náà pọ̀ mẹ́ náà bẹ́ẹ̀ tí èdè ni jama'a ara dọ́rù masalasi òun náà ni pé ọmọ fẹ́ kílàwà mọ́tíwà kùrán wọ́n kọ́ kùrán wọ́n wá ha mọ́sásí náà lẹ́sí ma báwọn wọ́n fẹ́ hadith wọ́n fẹ́ lẹ́sí ma báwọn bákanáà burú ẹ̀kọ́ bó láti ká pé òun nìkan àwọn èèyàn bá jèrè rẹ̀ lọ́dọ̀ àwọn àfà tẹ́lọ̀ pa yóò lè dẹ́rù kéèmì àti yíwọ́n gbà lódodo ká nìkan kọ́ lódodo mistake mẹ́lì ká lọ pé ká gbà èèyàn máa gbà nǹkan tí ò ní dẹ́rù lẹ́mì rẹ̀ ah, ni sùúrù kí a fi sọ kóbe sùúrù sùúrù ní ẹ̀sí máa sọ kóbe ó ń sì lọ́gá sùúrù fún sí kílẹ̀ pẹ̀lú mi tẹ́ẹ̀ bá kí rẹ̀ ní tó wọ́n bèèrè mánéjì sùúrù sùúrù lórí ó ti kó sùúrù bàbá ní ìlú ọ̀pọ̀lọpọ̀ fún ọ̀fẹ́ wà lẹ́lẹ́ ìjọ́ ọ̀dọ́ wà lẹ́yìn àwọn tí ń jẹ́ títẹ́ sùúrù ẹ̀kọ́ náà jà ipa máa pè sùúrù ipa ó níbi sùúrù lè dé ṣùgbọ́n sùúrù sùúrù èèyàn gbé pàdé ọlọ́run Hmm. ọlọ́run ṣàánú mi àti ní àtàwọn ilé àmì jẹ́ àjọ pàdé ànẹ́bì kápò bá ilé rẹ̀ báyìí fẹ́lú wọ́n láìjẹ́ náà hmm. gbogbo wa náà jọ ọlọ́run bá wọn tọ́lá kò mọ́jọ wọnú lé mi o hmm. wọ́n rà ní kẹsẹ̀ rẹ̀ gbogbo lé tó ti wọ̀ bá ní tó ṣe wọ́n rà ní kẹsẹ̀ rẹ̀ àti gbogbo àwọn mẹ́jọ jẹ́ pé òun ọ̀jẹ́ òwò ti àná mẹ́jọ tọ́lá kò dówó wa mọ́sọ̀wájú mìkìláàkì mìnà rìjáàlì ọlọ́run tí a jẹ́jẹ́ o ọlọ́njọ́ ọlọ́ndàkùn àwọn ọ̀dọ́ kan ní wá bá mi wọ́n tó bí mẹ́rin ìfàgbùsàn àwọn òbọ́n náà ti ìsànú níbi súnmẹ́ ẹ̀ẹ́ tẹ́ tí a rí pọ́lọ ń gbà àwọn ni ààrẹ gbà nǹkankan wá ń já rìnrìn láwùjọ tọ́jọ́ pé kí ní yẹn a rí wípé tọ́wájẹ́ bí irú ilẹ̀ bá ṣe ọlọ́run tètè jù kí ọ́tẹ̀ káàkiri mo ń jìnnì ẹ̀ ṣe ṣe ìsìnkú fún àgbà ìgbọ̀gbọ́ òpé àbí ìjì ìjì kí ṣe ìsìnkú àkọ́kọ́ rí ọlá rẹ̀ ìyàwó mi àgbà ọ̀rọ̀ pé jìjẹ kòdórí kòdó ìṣẹ́ ìdíkulẹ̀ ó ní because

الله أكبر والله ما يريد الله به خيرا تفكره في الفضل عليك معاوية كيس يروكيكي وهو يسبوي ẹ̀sìnlẹ̀ tòótọ́ ṣùgbọ́n obìnrin tọ́lọ ní kí wọ́n pààrọ̀ yẹn àdánwò dé àwọn wàhálà kẹsẹ̀lẹ̀ ó fi wá bí pé bí èèyàn ṣe ń wo obìnrin ìṣẹ́jú ìṣẹ́jú ìyẹn tẹ́lọ́ lára rẹ̀ ikú léyìn ilé ìdọ̀rọ̀ ọlọ́run padà tó bá kú léyìn ilé ìdọ̀rọ̀ ọlọ́run padà inú òsìn ìjọ́ nígbàlì kìí àmàna ọgbọ̀n náà ní jẹ́ sọ́nù ṣẹ́ni wọ́n tó bí lọ́sàn ní mọ́ wá ní ìwọ́ tó ní mẹ́ta ì tó bá jẹ́ kan náà wà ní rẹ̀ nǹkan àwọn ọlọ́run jẹ́ àà ah, ẹ̀yìn náà lẹ́bí ìtàwọn ẹ̀yìn lẹ́jẹ́ àtàkùn ìgbà àà ah. ìwọ́ náà tó bá jẹ́ kan náà àwọn ọlọ́run jẹ́ mo ní bẹ́ẹ̀ náà ṣáájú pọ́lọ́run ìjẹun ọlọ́run ìjẹ́ lè tèmi náà kí ni ẹ̀fẹ́ bínú ọ̀rọ̀ yẹn ti gba sùúrù ibi mọ báyẹ̀ nílé ní àbí abẹ́rẹ́ òfin ta ń bá bẹ́ẹ̀ wà láì nìdí ní gbàgà fún ìwà fún tí ọ̀tà tútù tí àbá mi mọ́bílá wà nìjẹ́ nígbà yìí wọn àwọn ìgàgà ní ìmọ̀sára tí ọ̀dọ̀ wọn àbá mi dà á pọ̀ ìjẹ́ ń sọ̀rọ̀ mẹ́wàá ní òkùn tí wọ́n bá dé gbangba kò ní ibi méjìlá ìwà máa tẹ́ ẹ rí pé oní ọmọ ṣú kò náà rí ta bá bẹ́ẹ̀ ah tọ́gbọ́n ti rẹ̀ ìtọ́fẹ́ kó sílẹ̀ sí mi gẹ́gẹ́ ọwọ́ apá mi díẹ̀ lọ́wọ́ àlàáfíà mi ìṣẹ̀lẹ̀ fọ́láyé rẹ̀ bí mẹ́ta ti di ilé ìgbè fún àmàlẹ́kí ó di mọ́dúrọ́sà mọ́dúrọ́sà ilé mọ́dúrọ́sà bá tó di máa kámà ìbẹ̀rẹ̀ bí kí ń dájọ́ kíríkàríkà wọ́n dájọ́ mẹ́ wọ́n yẹ̀ wọ́ sọ́fẹ́ẹ̀tì sí ẹ̀mọ́ pèlẹ́ wọn ibi ibi tí wọ́n fi o náà ni fùmáàmà ọba yàmáàmà o lọ ṣe wúmọ́rọ́ kèbèrè sí ni wọ́n sì ni tẹ́lẹ̀bí àti àti ẹmọ́ ṣe tẹ́lẹ̀bí àti kèbèrè wọ́n mọ̀ pé labbaik Allahumma labbaik labbaik la sharika lak illa sharikan malaktahu wa ma malak tamliku wa ma malak bí wọn tí wọ́n ń sọ́bọ̀ nílẹ̀ ṣùgbọ́n ah, kìfìrí kan lélẹ̀ wọ́n sáàmù ń gbò òdí ìdàjí àti ní ah, ọba lẹ́mú ṣùgbọ́n ah, ó lọ́wọ́ yà mọ́mọ́ ọ̀rọ̀ àkọ́bọ̀ àbàṣọ̀rọ̀ ìsìlámù kọ́yá ẹlọ ṣe sí ẹ̀mà gbíwájú mọ́sáàtì ibi tí ó ti máa rí rẹ̀ ẹbẹ̀ ti tó máa àyàbọ̀bọ̀ kò tó wà náà ẹlọ ikú jẹ ẹ máa papọ̀ fún ẹsẹ̀ rẹ̀ fún papọ̀ gbàsílámù oníyà Muhammad tó ọba túnmílẹ̀ ẹ̀ntọ́ mọ̀ yìí ló ti gbẹ̀fú wà ní kọ̀tátà ní kọ̀tátà dàdámi ọbẹ̀ ìparí mẹ̀dínlẹ̀ òde rú o àti ó bẹ̀rẹ̀ jẹ́ níwáwó ẹ̀mí ẹ̀mí náà oríṣẹ́ kejì àti tó wà bàrẹ́ ní tó sọ náà nù ń bọ̀ kó máa túlẹ̀ ṣùgbọ́n láìláìlọ́lá èyí tó sì fẹ́ fà tó fẹ́ mú jáde ọlọ́run ti bá sáyìn rẹ̀ àti fẹ́ kó rí bá wọn ṣe ń ti kó rí ìsìlámù tọ́ tó bá rẹ̀ ni sáríkọ̀ bárakálọ́fíkọ̀ òkè àwọn mọ́sálásí wọ́n tó sáfú ilé ìsìlá wà fún ilé ọmọ kó rí ìsìn òróró láàrin gbogbo wọn wọ́n pa kó bẹ̀sì rẹ̀ wọ́n wá ń gbójẹ fún ọkọ̀ bọ̀ ìrìnàbí ìmọ̀nà ṣogúnrọ̀ tẹ́lẹ̀ ni wọ́n wá kọ̀ pé mọ́sẹ̀lú tẹ́lẹ̀ bí àbámọ́ ní tó mọ̀ sí ní ìsinmi pé labbaik Allahumma labbaik olóṣùgbọ́ ló máa ń lọ yóò sọ ọmọ pé gbogbo ń tọ́jú ọmọ jẹ́rọ tí ó wà mọ́kà ìyàmọ́ mọ̀ ní máa gbà kọjá gbajúmọ̀ ní sáà ó jẹ́ kọ̀ wọ́n mọ́kà mọ́wú bí i ṣe jẹ́jẹ́ àwọn èèyàn mìíràn tó náà náà wọ́n ọ̀rọ̀pá ohun jẹ́ kó rí bẹ̀ má nígbà tó yé tán ó fara di ẹni tí ń fifẹ́ fún ìsìlámù iná mọ́lá tí wọ́n kò náà sí kó lè rí kíni ṣé mọ́sálásí wa káàkiri ó ṣe é fi àjòjì sí lónìí tí ò ní máa láti rí wa náà nígbà ọba gbọ́kọ́ gbọ́dọ̀ ìdájọ́ méjì tẹ̀ kó ágbọ́ ọmọ mọ̀ta sáà mú sí mìíràn sí làwọn eléyìí mọ̀ sọ́rọ̀ àwọn ìwọ́n máa pa torí pé ọ̀sẹ̀ ìdí àpapọ̀ wọ́n ṣe bí ṣẹ́ mùsùlùmí sí àbúkù lẹ́ẹ̀lẹ́ èèyàn bí lọ́rọ̀ ọ̀ mọ́sálásí mọ́ torí kí ni ó lò ní wọ́n mọ̀ làkántì òun kó tó gbówó tí àkántì mọ́sí ìtí ọ̀dọ́wà mọ́ kùsùn àwọn náà ẹ̀mọ̀ fọ́ mọ́sáàtì wọ́n máa bẹ̀ tẹwà ẹjọ́ ọdá àní ti bẹ́ẹ̀mọ̀ fọ́tàrí mọ́sálásí ó dilé ìgbàlejò sí àwọn òfúùd ń gbòdì wípé àwọn ìkónú ẹ̀sìn ọlọ́ọ̀bá àfùwájẹ́ àfùwájẹ́ pẹ̀lú àdéhùn sọ́rẹ́ àti fánàbí sọ́lọ́lọ́ Báyìí, lóṣù ọlọ́run sí mọ́sálásí mọ́sálásí àti súnlọ káì mustashfa káì mustawsọ bí clinic fúngbàtọ̀ rẹ̀ sáàdù búnú mọ̀háàdì tí àwọn yẹ̀wúdí gbábọ̀dì ní gọ́sọ́tìlá azab tí a lọ rí ta nọ́fà nítòsí ojúbáyì kó tó di pé ọba dẹ́dà padà wà gbàdúrà rẹ̀ tọ́jẹ́pò náà ni ọba dẹ́dà ní kóhùn sí fáwọn ẹni alákúnlé mọ́sálásí iṣẹ́ tí ń ṣe gangan ìjẹ́ ìlàwá fi ń ṣe lẹ́nì mọ́sálásí ti dìbì tí ẹ ti ń ṣe bí sí ní ọ̀tẹ̀ wọ́n lè kó ti fọ́mù gan wábẹ̀ ìmáàmù gẹ̀gẹ̀ sí kírùn fa mọ́sálásí ti ń kàmpẹ́yìn tí wọ́n bá ti ẹ̀ lómítàlífù kàmpẹ́yìn mọ́ṣálá ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ló ti tún àwọn mímọ̀ ṣé ayé bá ń lọ bí ṣe ń lọ yìí tí wọ́n ń darí ọbẹ́ ṣe ń darí wáyé wọ́n ní kádásì fáyì ṣùgbọ́n tó táwọn àfáà ń sọ ọyẹ káwà ní ọ̀sọ̀ lúwa wípé àwọn ò ní pọ́blẹ́mù àwa mùsùlùmí à ní pọ́blẹ́mù àwa láwà fúnra wa táwọn àfáà bá pé dọ̀rúrọ̀ òun ni ká fi kọrùn bọ democracy ṣé dọ̀rúrọ̀ ni wọ́n tún sọ fún a pé ká fi ní unity ebójú ṣe wa gẹ́gẹ́ rẹ̀ yóò lọ́ẹ̀sì náà ẹ̀sì ò bá àfá àgbà kan láyé lè ṣe fátíwọ́ fún wa pé ká lọ jẹ́ democracy ní sísẹ́mù lúwà ìbáṣẹ́jọ́ rẹ̀ ká lọ dá ṣe kí ó tà kájọ mọ̀ wípé afẹ́ gba agbára ìfẹ́sùn kìtẹ̀lú òsì mọ̀ sọ wípé Islam faso Christianity ó ní bòtúnbọ̀ yóò pátọ̀ ọmọ gbé wọn sí pé ìjọ́ọ̀tì pé ìké inú yí yóò mọ̀ sọ pé ẹ̀lẹ́ ogun tọ́ọ̀tì àti pẹ̀lú voters card kápẹ́ ìta fẹ́ fi gba ṣẹ̀rí àwa náà nù tí bá ní pé àwọn èèyàn mọ̀ wá lọ díẹ̀ díẹ̀ ìwé àkọ́dà ìtọ́kànkù ní ọ̀pẹ́lẹ̀ àríwò nìkan lọ́dá lọ́bẹ̀ ọ wá jọ́dọ̀ àwọn àgbàgbẹ́gbẹ́ wọ́n ní indoor ni mítì sáwọn fẹ́ sí àfá mọ́dàwà láàmú ẹn tí ó bà jókòó níwájú tí a ń bí kò ní ìdípa ìṣẹ̀jọ́ ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ẹ̀sìn bí o hmm. torí bá wa gbọ́n bì orí ẹ̀kọ́ ọgbà mẹ́gbọ́ àyìnbà sọ́gbàgbọ́ olóògbàgbọ́ òkè mọ́wọ́ èrè orúgbẹ́ ogún ọgbàgbọ́ gbàgbọ́n yóò wọ́n kọ́ lọ omi síbà wọ́n kọ́ mú nkàlùkù mú fẹ́ ẹ̀yàwó náà mú fẹ́ wọ́n mọ̀ wá tàn wá lọ àwọ̀ àdà bí àwùtàn tí kò kò létá kúrò tó wọn yòókù bóde kókò nìkan ọwọ́ agbábò sísàmù kìnnà náà sínú kàlà wà lẹ́dí àdínú bí rọ́bì kọ́lá fàhádà nítorí fi ń sinọ́ mi yàtọ̀ sí yàn tó bá jì kànáà ń jìdá sàárì ọ̀pàpọ̀ kápọ̀tọ̀ ń ṣírkù ìbẹ̀rẹ̀ kò sí sáà fẹ́ ẹ̀sẹ̀ kẹjọ ọ̀pọ̀ apára jẹ́ kí ló dé tí àwa mùsùlùmí kàn lọ di democracy in the name ẹ̀sìn tó jẹ́ pàfẹ́ bí ó di family wa tó ẹgbẹ́tẹ̀sìn ni ẹ padà iṣẹ́ unity ní sí àkọ́kọ́ tàbí ìrùsẹ̀kẹ́ gbogbo ń tàà ti fẹ́ kó kalẹ̀ kò ní sí ẹlẹ́yàmẹ̀yẹ ìlú mẹ́ àwọn ẹni lájọ wà mẹ́ káàbà tí ẹ̀rọ ti bẹ́ẹ̀tì nínú nǹkan aka minority lọ́yẹ̀ láàrin wa ṣé yóò dí àrọ́mù kó tó pàá lọ kí ó dàjẹ́ orí eléyìí tá a bá wá jẹ́ pé pátíwá káwọn èèyàn máa lọ iná ìpọ́nmọ́ lọ́nkọ̀ ọ̀kẹ́ iná ni à ń dákà géètì orí ibú láwọn èèyàn lọ tí òwú náà sì jọba bẹ́ẹ̀ ọ̀dà ìlú táwọn àfáà ti sọ wípé ká lọ sí báyìí ṣe wọ́n sọ débi ṣíríkù yọmọ́ ẹ̀dá mi rárá ọ̀dá ọlọ́dọ̀ mọ́dí àpàdé ẹlẹ́ tó bí ló ṣe àwọ̀ mọ́dí àtàdé àgẹ̀rẹ́ o lọ àfúnnú rẹ̀ jálẹ̀ o mọ́ lọ àfúnnú rẹ̀ o jama'a ní àkótán àti ìrùkọjá tó tí mi jama'a ìsáàtọ̀ ọ̀pọ̀dánkọ́ ọ̀rọ̀ àwọn ẹ̀ẹ̀dìdẹ́sì ọ̀pọ̀lọpọ̀ bá dédà ó almasjid sha'iratu min sha'airillah láńkẹ̀ kan nínú láńkẹ̀ ọlọ́run ẹ̀yìn tí bá mọ́ bẹ̀rẹ̀ lé tí mọ́ ń tóbi lẹ́ni ẹ tí sì máa ń fi ọ̀wọ̀ bá bẹ̀rẹ̀ lò fa iná àmì ìdẹ́kùwà nìkòrò àpẹẹrẹ ni wípé olùbẹ̀rù ọlọ́lẹ́ni ọba dẹ́dà nínú àti ọmọ pánlẹ̀ rẹ̀ lé òní òjíkáwọ̀ wà o nínú àti ọmọ gbílẹ̀ lárugẹ òjíkáwọ̀ wà ọ̀ àwambọ̀ mọ́sálásí wà nìtàn tí èdè ìtàn ma wá fi parí wà pẹ̀lú àdúwà sọ́fàmdán ọlọ́run mi fún ilẹ̀ kí n tẹ́ bá jẹ́ ẹ̀ṣẹ́ bí ẹ máa rán mi ọlá tọ́lọ̀ ń ṣe fún lórí mi ẹ máa yọ lo ẹgbẹ́ ní jùmùkọ́ lù ní o tọ́wọ́ ti yàtọ̀ síta àwọn ẹlẹ́yà nìkan ẹfẹ́ gbóòrè mi ó sọ pé wọ́n mọ́gbẹ̀ káàṣì wà ọlá ọ̀gá ti ní kẹrẹsẹ́ sí báńkì ẹgbẹ́ ọjà máa ti bá mọ́sáàtì ìmẹ́ta àbí òrìtàn ẹwà ṣe kí ni o ẹkún tí gbogbo wọ ìbámọ́ ọ̀sùn lónìí o ní kámọ́bà pẹ́sà ti bímá ṣùgbọ́n lọ́wọ́ sí rẹ̀ ó lu bàbá yìí sábàbì ó tún lu bàbá yìí ní sábàbì ọwọ́ gbé orí rẹ̀ lé mú sí lọ́wọ́ ẹwọ́ a máa wè mọ́ lọ bàbá tó lòun ti mú bí ilẹ̀ tí èyí ọ̀gbẹ̀lì kí a mọ̀ gbogbo ń tàbá ń se ń bí wọ́n ládàdì níjọ́ tó di wípé mìmìfẹ́ ní mẹ́tàlásì àwọn sáríwá asọ̀rọ̀ ẹnìkan wá ní mìmì ó mìíràn owó gbòó ó tọ̀ wá jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ti láti sọ̀ríyà in ọwà àdúró fún mẹ́lẹ̀ ọlọ́wà ló ń tọ̀ ọwà padà ọ́dá padà tán gbogbo láwọn lọ ẹ̀yìn rẹ̀ làfà wa ẹmà yẹ̀dú wọn kọ mọ́ tó bẹ̀ òní pọtakọ́tù ọlá ilẹ̀ haúsá sí àwa ńlá ta ọ̀sáàtọ̀ amúdán síta ni àbá ní aláìsí owó ẹjá pẹ̀lú mọ́ fẹ́ mọ́ yàtọ̀ méjèèjì àwọn ọ̀rọ̀ fúnra wọn ẹbá fún ẹ̀fọ́n máìsì olóòwò sáàtì ẹmọ́ ti gbẹ́rìbọ́ di o èmi mọ́ láìkí owó ó símpù ẹ̀yí mọ̀lẹ̀ tàmíta ẹ̀sọ̀kan méjèèjì ẹ̀fọ́n máìsì ààrùn fún ọmọ ẹ̀ẹ́dàgbẹ̀rún lọ́wọ́ wọn látàrí tọ́jọ́ fún ọ pé àrùn wọ́n èyí gẹ̀ẹ́gẹ̀ náà tà níta bẹ́ẹ̀ ni kọjẹ́lẹ̀ rí nọmba wà ní ni ó lákọ̀m nọmba wà ní ó tọ́ ní ọ̀tọ́ nìyí ó sáfẹ́ bẹ́ẹ̀ ní ẹgbẹ́ ọ̀rọ̀ àlìkà náà là ń yin sọ bí ọlákọ̀ nọmba wà jẹ́máà àwọn nǹkan kan bẹ sí máa ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní táwọn máa ń gbọ́yé sí ọ̀kanù àwọn àfá wa wọ́n parí dọ̀tọ̀rọ̀ wọn tán wọ́n wá sọ fẹ́lẹ̀ àwọn wípé àná ilọ́sẹ̀ ti ń bọ̀ ilé àtàbù ẹ̀fọn ìsáòdì ẹ̀fún ìpọ̀ afáwọn náà wá ah, ó tó kí ìyàwó mi sọkún òrèkó ìlàmà ti ń múrọ́ òrèrí káàbà lórí kórì wọ́n dájú ànàbí rè bàbá ni ilé àkílọ́wà fẹ́kún mú lọ́dún ti máa mú lọ́bàdùn kú lọ́sẹ̀ náà jẹ́ ẹ́ níjọ́ wá gbọ́ wá bá àwọn kan wọ́n sọ ń sọ yẹ̀yẹ́ mú ní màṣọ́lù kìí kiri ó tó lè ọ̀kan mọ̀ ya parí ọ̀rẹ́ dọ̀rà ní mẹ́lá fọ́rọ̀ ọ̀rẹ́ sí wọ́n dé airport ní kálùkù wá ń dùn ẹ̀kú orí rẹ̀ ẹ̀sì rẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kí ló dé àfà wa kọ bá fún wọn wá mọ́dẹ́ dọ́là ti jáde ẹ̀rẹ́ ah! rẹ̀ ti lé pàṣẹ tọ̀pẹ́ nàìjíríà náà mọ̀ lọ mo sì ti kẹ́kọ̀ọ́ pé gbọ́dọ̀ lùsù rí ní ìgbàgbọ́ tàwákùn gẹ́gẹ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n òyìn sì gbọ́ hmm. ni jọmọ́ ẹjẹ́ ìpolórí rẹ̀ ni ìmáàmù ẹ̀sìn akọmọ̀ ní kí ọwọ́ apàrí tó bá tán ó sẹ́rọ́mà ó ní ẹjá kòkò sí táà jẹ́lé tí ń bá délé ìmì àtẹ́lẹ̀ àwọ ṣùgbọ́n ní parọ́ fún yí hmm. kátó bìtẹ́ ẹ̀fẹ́ kábà dénú èèyàn mélòó nínú onímọ̀ ló ń yọ́ lọ́dì

bí àfáà àti ẹ̀yìn sanwó sọ àwọn àfáà àti jáde láyé àfáà ti sin tó bá rí wípé ọ̀nà kan àwọn èèyàn fi ń láìkì àfáà kan ọ̀nà ní ọ̀lọ̀ àtàkì ìkíní ìjọ ń lójú táwọn ọba gbọ́rọ̀ ọ̀rọ̀ àmàtìrí èmi ò lè náwó ọmọ orúkan ní owó orúkan tí ẹjọ́ kó fún yín jẹ́mọ́ ọjọ́ àwàdà ní òótọ́ ọ̀rọ̀ láti gbọ́gbọ́n hamdan mo fẹ́ sọ̀dì hamdan ti gbé mẹ́sàlásí lé mufti lọ́wọ́ òní Kaduna ọ̀lá Sókótó nítorí pé sí hamdan ló nífẹ̀ẹ́ ayé tó bẹ́ẹ̀ àbí àwa ọmọ lálá ní ìdí wọn ìjú àwàdà ni wà lóòtọ́ ọ̀rọ̀ bàbá gbà bàbá náà wà dábàá ìpé oh, àmúrókù ráyé kílẹ̀ wọ́n wá wà mẹ́rí wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ ọlọ́run wárà níyàn dáadáa láti ibi tó ti bẹ̀rẹ̀ dáadáa wọ́n jáde mẹ́tàlájì lọ́mọ ìnàmà ìyá kan bá dìdì ọ̀dà tí mẹ́tàlájì bá túnmọ̀ bìdúrà ìlọ ṣe bí lẹ́ẹ̀rẹ̀ jẹ́ ògbò bí wọ́n níbẹ̀ ọ̀rẹ́lá wọ́n wá tó sí wọ́n fẹ̀ sí wọ́n náà rẹ̀ inú gbogbo wá ń dòkùnrin ilé ọlọ́run rí báyìí ẹ̀yìn wá péjọ ọbẹ̀ láti tọ́lọ́run yọnu lọ ẹ̀mí kó bìí ọlọ́run jẹ́máà tó bá jẹ́ pẹ́mì tí ń bẹ lẹ́nu tèmi náà ó lè gbé mi tí mà ń báyìí láti bàdẹ̀ dé Òṣogbo ṣùgbọ́n ẹ̀mí yẹn lè mọ́pàá ìbádẹ́ o sí ọ̀yẹ́ wá ẹbí mọ̀ ń sọ̀rọ̀ yìí ó ń kálukú wá nẹ́jà àti ẹ̀ lọ́jọ́ ọlọ́ni o ọlọ́mọdé dìde bí lẹ́tọ́ òbí tó ṣe o ẹwà wo bí ẹ̀ṣẹ̀ kọ́mọ́sẹ́sẹ́ àdínábì ẹwọ sí ìṣílá yẹn al-ansar wal-muhajirun alìbìnrin gbogbo ìgbọ́yà gáàgáì tí ẹ̀wọ̀n tí ó máa dánú jẹ wá kí ló pàtó bí jẹ́ pé àwọn ará àjọ tí wò tètè rí mẹ́ẹ̀sì báyìí tí mẹ́ẹ̀sì sọ́lá wá bá lọ́rọ̀ afọ́sí wà sọ́lá ìkó ìṣúgbó òkú tí wọ́n rẹ̀ lẹ́ yóò bá wọn ọmọ tí náà pa o wọ́n dúpẹ́ ní o bọ́kọ̀ wọ́n ti lọ́nu o wọ̀lá ọ̀pẹ́

Ọkọ̀kọ̀gá, ọkọ̀rún sọ́kàwé, àbòlọ́kàpá, àbàràlógbé lọ, wọ́yà lé ló gbé, ọkọ̀rún fókùn, gbogbo ẹ̀tọ́ ní ọ̀bákù àdàbí ìwádìí àbí ìrìn tọ́bá bọ́bẹ̀ ni o, tí wà níbi láwà àbòlọ́kà. Tọ́ gbàjẹ́kújẹ lẹ́nu wa, orí tọ́bá bọ́bẹ̀, ẹwẹ́ orí ara tó ti fún wa jẹmọ́ra mọ́sálásí tí ń bẹ ní yàrá burújà tàbí mẹ́kí mọ́sálásí tí ń bẹ ní gbájú ẹ̀sìn ó ní ẹ̀sùn kókó kọ́rọ̀ lè níbi lọ́wọ́ èmi kí mo ní o gbogbo ń gbà lórí ṣùgbọ́n ibi ìwọ̀n fọ̀rọ̀ bá títì tí ó bá ní ìwọ̀n fọ̀rọ̀ bá títì ìwọ̀n lọ́wọ́ sọ̀rọ̀ bí lọ́pàá ìjàmọ́ o gbogbo ẹgbẹ́ tẹ́rí sí ìwọ̀n àtàbí àfọn ní o tó ráàdù wa lóte ipò tí ilé jẹ́ bàbá mi ó ṣe ní gọ́ọ̀nà àti yáà mi mọ̀ wá rẹ̀ ìṣẹ́tọ́ lọ́wọ́ bá ti ṣe gọ́ọ̀nà yíwà mọ́ sígbà bí bẹ́tẹ́ ní bí bá lọ tó bá pọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n orí ìṣẹ́ ojú rẹ̀ tí bá ti ní tí àwọn ìjọba yóò yọba máa dùn mo mà láti pamọ́ àwọn ní ti ń gbà ó àwọn ní ti ń gbà torí ẹ̀lẹ́ ẹ̀ lérí bí kí ilẹ̀ kò bọ́kọ́ gómìnà jẹ̀rẹ̀ bí kí ìṣẹ́lẹ̀ tí mo fẹ́ wálé lẹ̀ wọ́n jẹ́ bá mi rú tíyà mi ò lè bá rùn kí ìṣẹ́lẹ̀ kò ní wọ́n bá rùn mẹ́rin ọba jẹ́ ẹlẹ́rẹ̀ fámílì ẹ̀rọ bó ṣe pẹ̀tàlẹ̀ jọ́gbẹ̀rẹ̀ kí a máa ká tó wá pé lórí gbogbo wáyé Ah, mọ́ láti pàmọ́ inú wà nìjẹ̀ náà láì dìkẹ́ ìṣòro jẹ́ ṣáàlùwà ẹ̀ láti pàmọ́ jẹ́mọ́ láti pàmọ́ láti pàmọ́ níbo láti sí àti pàmọ́ pọ̀ ohun ẹgbọ́n bàjẹ́ ọmọ mẹ́lọ́pọ̀ mẹ́kọ́ ẹgbẹ́ jáde sí ọba o ìgbàmọ̀ ẹ ti bọ́ sí gbogbo fi rọ̀ yóò bàbá dẹ́kọ́ ọlọ́pàá fúra gidi wọlé gbogbo yẹ̀ wà lè jọ alọ́kọ́ ọlọ́kọ́ bù ti bùkẹ́ ti pẹ́ ah, ọlọ́run o, ah, ọlọ́run ah, o, ọ̀nà ẹ̀sọ̀wọ́jẹ̀ náà ọmọ pọ̀ hmm. ẹ̀sùn òkèlà ọlọ́run tó rà sí ọ̀dọ̀ ìjọba jama'a jama'a ẹjọ́ tí a lọ pẹ́ bàdẹ̀ mo ti wá yíso padà bánà ẹlẹ́lù sógbó ẹwọ bí ọ̀rọ̀ ṣe rí bàbá mọ́sára sílẹ̀ ọlọ́run ẹ̀dẹ̀kafẹ́ mi fún wúmọ̀ yìí kò jésù láti ọgbẹ́ sáti lọ amúná tó tẹ́wọ́ gbà kálọ kábọ̀ kò jù wọ́ráyé ó tó bọ́sọ́dọ̀ mufti bọ́bà gbogbo ilẹ̀ láìsí sówó ìkí mọ́sáti padà lónìí nígbàtí ọlọ́run ti sébi tọ́sọ́dì rigidi lọ́wọ́ mufti mo kà nídìí ẹ̀mí jí kí wọ́n náwọ́ ah ìyìn lọ́rẹ̀ ló tógbó àwọn méjèèjì ọ̀rọ̀ ṣe ọ̀dà èyí ń fún orí wa gbára wa ohun tó bá gbogbo òde ilé ìgbàmọ́ lọ bàdà jẹ̀mọ́ra bó ṣe rí gbogbo owó mọ̀rẹ̀ lé àwọn gbogbo gbogbo ìlú wọ́n wá wà tí bọ̀rọ̀ wà gbé tí bá wá pọ̀ tí mọ́sálásí táa wá tí yọ́ jẹ́ mọ́sálásí àjẹ́ wípé kèé pé lọ́sẹ̀ o ti ń pé ọlọ́ọ̀bà gbé o ọlọ́ọ̀bà ó ìfẹ́sìn wá ń sọ mọ́sálásí gbogbo mùsùlùmí ni ọwọ́ akẹrùn Òṣogbo ju Ìbàdàn lọ lọ́sọ̀gbọ̀ náà ó tún ká àdúgbò yìí gbogbo Òṣogbo lọ ìlọ́fà lọ́dún òyìnbó tí ó bá ní níbùlọ̀ wà báyìí kí ló bí ìwọ́n tó pé òkè balẹ̀ in Òṣogbo torí pé Òṣogbo ló tóbi jù òkè balẹ̀ jápá kan bẹ̀ á ti ọbẹ̀ in ọbẹ̀ tó tóbi tó gbọ́nà yẹ ti yọ́ tó bẹ́ẹ̀ ní bàbá ẹ̀ ọlọ́run ní fi wálẹ̀ ẹ̀ lè ṣẹ́ sí o jẹ́mọ́ ta ní ọ̀tọ̀ sádùn àrùn gbogbo wa ta ní ọ̀tọ̀ sádùn gbogbo alàtọ̀ sádùn àṣírí pọ̀ lóṣùgbò àtúnwàṣírí pọ̀ ní àdúgbò àtúnwàṣírí pọ̀ láti ọwọ́ àbábìlẹ̀ tí àṣírí pọ̀ láti ọwọ́ hamdan aṣòwòpọ̀ látọwọ́ àfà àwọn àgbà ọlọ́dọ̀ dákò lọ́dọ̀ ti ti wa kò sí tí mú fi fẹ́ wá mú lọ́rùn báyìí hmm. ah, ọ́fíìsì tọ́ dámú sí lórílẹ̀ mọ́ ti pa o torí tí ó bá ti tí ọ́fíìsì alákọ̀wé gbóní lọ ìlọ hmm. lẹ́nu ah, ọlọ́dọ̀ ibi ìbáyìí ni mú fi ti wúrò fún àbáyìí tí ó bá dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bì gígùn wọ́n bọ̀ wà máa jẹ ìkẹ́ ẹsẹ́ tí a sì ní bọ́ọ̀mù tí kò ráyò ọlọ́jọ́ ọlọ́dàkùn ilé ẹ̀kọ́ mẹ́tùmọ̀ yìí lórí ọlọ́dàkùn gbogbo àwọn tó ń lò fún dáadáa mọ́kùn ẹ̀mẹ́ bá mọ́jẹ ẹ̀sẹ̀ fi kọ́rọ̀ mọ́jẹ ẹ̀sẹ̀ fi gbangba àlàáfíà àwọn àgbàlagbà ní owó ni bátìrì ẹ̀mí àlàáfíà ni chájà rẹ̀ tí ó fi ń chájì ẹ̀ ṣe tùrọ̀ owó gẹ́gẹ́ kí a ń chájà rẹ̀ gbogbo nǹkan lọ́wọ́ yìí gbogbo bọ̀tẹ́lù láyé méje lòrò nira amganda wàlá ganda ẹni àti wọ́n ti ríra ó tó bí ọdún mẹ́fà táàríra làbápàdé mẹ́ka wàlá ìgbogbo jamgan ti ní ọba pàtì àwọn tí ó jọ wà ní òtẹ́lì ó lọ́wọ́ àwọn ti rí ẹnìkan bẹ́ta àwọn kan kí ó ní Òṣogbo tó fítà lọ Ìbàdàn ìgbẹ̀kẹ̀lá wọn rí ọmọ tí wọ́n rẹ̀ kúlẹ̀ àwọn òṣìṣẹ́ ní mọ́ sọ fọ́wọ́ yẹn amúdá máa jẹ́ ẹgbẹ̀ káàkiri tí ẹ̀rẹ̀ yìí ṣáì ọ̀tọ̀ tí ń dí ọlọ́tẹ́ tẹ́lẹ̀ ó ní àwọn olùsáṣùwà gbọ́gbọ́kọ́ ẹ̀kíkẹ́ máa rí ní gbogbo bàbá àmdá ẹ̀ ní fẹ́ kú gbẹ̀yẹ̀rin ẹ̀ táàyí ọ̀dá kan ma wá fún ọmọ wá ní ikú à ń tójú ara wá ṣe àtúfẹ́ tẹ́yìn wá ṣe ìkàkò ní bàjẹ́ bẹ́ẹ̀ bó kí ẹ̀yìn ń mú náà tẹ́ ń kún àwọn àbù lọ́wọ́ káà ma wọ́ fi dọ́là àti ànábì mà á láti sẹ́mà ń wò ní yọ fíìsì yín lẹ̀ fíìsì àtẹ́mi ọyọ́ lẹ̀ wọ́n wá ń bú bọ́ọ̀bù láti sẹ́mà gbogbo ọmọ yìí ní ọba dẹ́dà kò ní jẹ́ títí àti dànù lẹ́yìn ọba bímọ tí ọba tẹ́sìn ọyẹ̀ wọn ó sọ fún pé kò bímọ o hmm. lè máa bírú ṣùgbọ́n sẹ́mà kò bímọ gbogbo ọmọ yí ẹlẹ́sìn kọ́ lóun ṣe Òṣogbo lápapọ̀ adúpẹ́pọ̀ bàfánà bí pàtàkì láti rí àwọn ojú tí ń sọ fún wa pàwọ̀ ọ̀pá nǹkan pọ̀mọ́ lọ́wọ́ ojú ìgẹ̀gẹ̀ ní sọ fún wa pàà sí kí ni o lóṣogbo ọlọ́jọ́ máa dáa tí ọlọ́jọ́ ọba jẹ́ o wọ́n lọ́la ní kẹsì rẹ̀ aburú ti ṣẹlẹ̀ káàkiri báyìí méjì àpínmẹ́ ma ń sọ wa wá bá ní túlù ìṣe bó ṣe túnṣe ọwọ́ rẹ̀ lọ́wà wá jẹ́ alẹ́ pàtàkì bí tọ́ǹfẹ́ fáwọn olórí wa ṣe فواناتي بحق لا حول ولا قوة إلا بين عظيم من همنا أنا نفسيني أبرق رقا جزاكم الله خيرا أحبكم الأحلول أطلوا لهم رقم على مخالف